so a kí ló ń ṣe ààrẹ ń bá ẹ sọ láti jẹ ọ̀rẹ́ ń ṣe ara ẹ. what is the problem. ẹ kí ni mo ṣe fún yín. kí ló ń ṣe ẹ. máa bá ẹ sọ̀rọ̀ kí ló ń ṣe ẹ. kẹ̀kẹ́ ẹ̀yin guys kí ló ṣẹlẹ̀. mo ti máa ń sọ fún yín pé mo wá sáré kọjá ìtẹ̀lẹ̀ ìdẹ́rùbà kí ló ṣẹlẹ̀. àwọn sọ̀rọ̀ akọ̀ ibi fáńkì ẹ̀kọ́ mi là kọ́ àdúrà náà lakọ̀ ní kakọ̀ kí sùmọ́jọ́ lọ ṣe báyìí. ẹ lè ṣe wá fẹ́ máa rà àzẹ̀ kò ìpè ẹ́ kó bí bẹ́ẹ̀ náà. máa ẹ má bínú jà ẹ̀bọ̀ ọláyé náà ló ń jẹ ẹ̀bọ̀ sọ̀rọ̀ ṣà. ẹ jọ please kò ẹ eh, ọlọ́ọ̀lọ́ náà ni. káfí o ṣe gan thank you so much. wọ́n máa ó lọ bó ṣe lé wọn yẹn. ẹ eh, wọ́n ti lọ. Eh, ah, àbí. lẹ́nu ẹjọ́ tí bọ́lú lọ jẹ́ kí n tẹ̀lé mi tẹ̀lé mi ọ̀rọ̀ lọ cross. ṣe àwọn kẹ́hìn jẹ́ wọ́n làwọn pípọ̀. wà pẹ̀lú títíyàn tiẹ̀. pépà àwọn ìnáwó rí kí ló ń ṣẹlẹ̀. àtẹ̀kùn tó ti mú pépà from first page to the last page ló ti kà ṣé o ti rí ohun tó ń wá ni. mo padì máa yẹ kí n parọ́ fún ẹ mi ò rí nǹkan tí mò ń vacancy ni mò ń wá. nǹkan tí mo dẹ̀ rí ń bíbà yìí bíi cleaner Be attendant be office assistant i mean o oh, crazy and of course bó ṣe ń wò mí mo masters so torí pé i don pass all that level yeah mi ò lè ṣerú àwọn iṣẹ́ ìgbín bẹ́ẹ̀ yẹn mẹ́. Ah, ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣé o fẹ́ gbọ́ ṣé o rò bó easy bẹ́ẹ̀ ni ṣé okó ṣe irun làgbẹ̀dẹ̀ ń fọkọ́ tà ni má jẹ́ ń tọ́ ẹ kò easy rárá èmi tó ń wo ìfúnra mi graduate ni mí ọlá pé mò ń sáfẹ́ gbin láìmọ̀ ìpinnu ẹ̀gbin lọ́la òun ló gbé mi dé di pépà tí mò ń tà yìí ọ̀rẹ́ mi tayọ ṣetán tó bẹ̀rẹ̀ iṣẹ́ cleaner ní báńkì kò tí ì lò tọdún méjì rárá tí wọ́n discover pé graduate ni tí wọ́n fi promote ẹ̀ sí manager tó bá mọ ohun tó ti achieve báyìí ọmọ ìyá mi èmi ò bá advice ẹ anything tó bá rọra rí ń bẹ̀ ṣáà ti ibi pẹlẹbẹ kó o mọ́lẹ̀ jẹ má lóun sáfẹ́ gbin inú ẹ̀gbin lọ́la ń gbé o àwọn àgbà tán pa owó yẹn kì í ṣàṣepa owó o àṣírí mo sọ fún irú mistake tèmi ṣe má take step yẹn o. wo ìyẹn ń tẹ̀ ẹ́ kò lè work. nísìnyí ṣé wàá dẹ̀ fún mi lówó ètò ti kàbó fẹ́ ra ilé. inú mo tẹ fẹ́ kó fún mi ní mi ni kí n tẹ into peruse iná. so o fẹ́ sọ mí dà bó ṣe dàbí fẹ́ lé mi kúrò lẹ́kọ̀ọ́ ìyàwó wà ní ọmọ wà ní ìjọba mu a kó bá mi. ẹ wá ẹni tó bá wọn kó o lò ó kó bá wulẹ̀ ká pépà lọ́fẹ̀ẹ́ o. Yo me voy a acabar de bẹ́ẹ̀ náà ṣé wò mọ̀ pé ojúbọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkó rẹ ah, hmm. mm-hmm. nínú ọgbà yìí yan yọ hole tó o bá rọgẹd o lè gbé nínú ọgbà wàá fi ara ẹ̀ sin lecturer wàá fi sin student wàá tún fi sin fools kan ah, ọgbà yìí kò easy o. Eh, nǹkan tí caffeine try láti fi yé ẹ ni pé ṣorí nínú ọgbà yìí òun láti lílífà o láti wà bold wọ́n ní o dùn lọ́mọ o ga tó yẹ pé tó bá jáde báyìí láì sọ̀rọ̀ lásán reaction yẹn kó kọ́kọ́ máa fi pa wọ́n lọ náà ní kẹ́rù máa bà wọ́n and kọ́kan tí mo fẹ́ kó yé ẹni pé wọ́n mọ̀ pé wọ́n máa mọ̀ pò ní o máa ń dárin o máa ń dá kúkú ẹ̀ ni má máa dárin mọ̀ o láti láwọn èèyàn lẹ́yìn tó máa máa bá kí ẹ ọ kó yé ẹ má dárin o àtọ́rí ah, tó bá lọ gbà ẹ mo kò ní pè ẹ o. girls ẹ ṣe gan thanks for being there for me bóyá ẹbí ṣe gbogbo ọ̀rọ̀ tẹ̀sí sọ láti ẹ̀kọ́ yìí náà yẹ kẹtí pé mo ti já ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ mi mo ti ń fa sìgá jù yín lọ èmi gan ti ń dọ̀tí ojú jù yín lọ. in fact èmi gan ti rẹ́dì láti máa stand up face anybody tó bá bá mi sọ̀rọ̀. mo ránlẹ̀ bí ọmọ dáàbì tí mo jẹ́ gbogbo tí pé ojú bọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ ìyẹn lẹ kínní wà lára àwọn gan tẹ́lẹ̀ ó kàn ń dìbọ ni. ọ̀rẹ́ dáàdì lọ slow mi dáadáa dáàdì I'm do it. ó ti já sí bàjẹ́ bàjẹ́. o ṣé sure, mi. látàárọ̀ àní kò jẹun ó kọ̀ ó jẹ́ talẹ́ tún bá ń bẹ̀ oníkò ìtàsìkò ni ṣùgbọ́n pé torí pé wọ̀gùn ò wọlé sùn báyìí ó ní òjẹ́ kémi náà ró oorun sùn o kí ló ṣẹlẹ̀ gan sọ fún mi. owó ni. owó. bẹ́ẹ̀ ni. màámi owó ni owó àpèkánukò ẹ wo gbogbo òbí pátápátá tó bá bímọ ó máa ń ṣàdúrà pé kóun jèrè ọmọ ni. Ah, káàtì wàá gbà pé àwọn tó bèmí sáyé wọ́n ti lọ wọ́n ti filẹ̀ ṣàṣọ̀bùrà ẹ̀yin tẹ́ kò fún mi níyà àti bàbá ń kọ́ ah, tí mo bá kọ́lé ogún tí mo ra mọ́tò ọgbọ̀n tí mo rán yín lọ mọ́kà tí mo ní kẹfẹsẹ̀ kan dé Jerusalem ṣó pọ̀ jù ni kò tó pàápàá ẹ̀yin àgbà náà dẹ̀lẹ̀ máa ń sọ pé téèyàn bá ti ọwọ́ là ó yẹ kéèyàn ti dìlà ah, èmi rè o ẹ̀yin náà rè same ni same ni mo wà mo wá ní kí n bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ kí n bá orí mi sọ̀rọ̀ kí ni mo ṣe kí ló dé sí tèmi yàtọ̀. ó kú àfiyèsí ó làákàyè àmọ́ orí tí ó bá dáadé ni bó ti wù kó pẹ́ tó àdé o ọrùn tí ó sì lo ìjìgbara ìlẹ̀kẹ̀ ni kò sí bóyá náà á lò ó ṣòwárí ọmọ mi ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba tí ń taná yanranyanran bó ti wù kó pẹ́ tó wá lò ó àmọ́ ìwọ ló gbá tèmi o èmi ti sọ fún ẹ o pé ká ti ibi pẹlẹbẹ báyìí ká ti bẹ̀ mú ọ̀lẹ̀ jẹ bí o bá tiẹ̀ níṣẹ́ kékeré kan fi sọ́wọ́ náà ó máa fi yẹn wá mí. màmí ẹ má wọrí nǹkan tí mò ń rò yé mi kò lè yé yín ó yé mi dáadáa ẹ má wọrí ẹ ṣáà jẹ́ kí n bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ ní tí mo mọ̀ tó dájú ni wípé tọ́bẹ̀ yẹn bá jiná tán a jọ máa bù láàánú. sì jẹ́ ó jiná ẹ má wọrí ẹ lọ sùn tí. Ah, mi ì lè sùn gbà wọnú òsùn mi ì lè sùn oorun ò ní kún mi. máa lọ sẹ ẹ lọ sùn tí yẹn má wọrí. dìde báyìí kó wọlé lọ màá sùn ẹ má wọrí ẹ má sùn n kò fẹ́ fún mi time there I need to talk to my senses I don't understand what's happening. màá sùn. àwọn sùn ah, lọ́wọ́ àjísáyé ah, ọkọ̀ wọlé lọ sùn. I invested in education can we? good grades ni mo ní jáde I did my masters with my qualification I mean investment ni wíkẹ́ àwọn idiots kan tí ò tólu wa ẹ̀ wọ́n máa fọ́ sí position I, I, just don't. ẹ gẹ́sì kò tún sọ irú òkè yín ara ẹ̀ lọ́bẹ̀ yìí náà. mi ò ń ṣe ẹni tó máa ń gbéraga mi ò dẹ̀ kí n praise ara mi bọ́ gbogbo nǹkan tó yẹ kí n ṣe nígbà tí mo wà ní school ni mo ṣe um, I have a first class a legitimate first class tí ó ń ṣe pé mo rìn báyìí kí n tó ní mo kàwé ọgbọ́n orí mi ni mo fi ní you know and I am a civil engineer kò sírú contract náà kò bá wọ ten billion máa handle ẹ. hello mister. No, point of correction Korede Anjorin Anjorin tèmi ò mórí olówó please call my name. okay mr Korede better. inú mi dùn pé take the correction. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò sọ pé ẹ kàwé o ṣùgbọ́n kì í ṣe pé kéèyàn kàwé púpọ̀ náà téèyàn bá ti kàn wá díẹ̀ àbúṣe ti bùṣe ọgbọ́n orí òun ni ó máa ta kẹ́dẹ̀ máa wò ó kò sí contract kankan bíbá èyí tó wà gbogbo àwọn prominent people táwa mọ̀ tó ń patronize wa á ti gbé fún wọn kò yẹn káwa ní pé tí wàá sọ̀rọ̀ bíi branch manager àbí sales representative ìyẹn tí a tiẹ̀ ṣì lè wo pé ká consider yín àbí kí lẹ fi. you say you say irú mistake tẹ́ máa ṣe nìyẹn what's the definition of prominent people kí ló ń jẹ́ prominent irú àwa tó yẹ kẹ́ gbé nǹkan fún ẹ̀ sọ̀rọ̀ prominent i'm sorry i'm sorry i'm sorry ó ń get to me ló jẹ́ kí n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ understand nǹkan tí mo ń sọ ọ́n sìn mi ò lè ṣe branch manager fún kíni ìgbà wo ni mo tó fẹ́ kó owó jọ. mr korede ẹ take it easy ṣíṣe ọjọ́ tíyàn bá ga nìyàn ń gùn. ẹ ń ṣe mistake man ìyẹn fáwọn tí ó bá kàwé tí wọn ní qualification tó wọ̀ ọ̀fẹ́ mo mọ̀ nǹkan tí mo sọ ó lè máa yé yín the kind of um, iṣẹ́ tèmi kọ ìwé tí mo kà mi ò ní máa jókòó sójú kan kí n máa fìdí ralẹ̀ ní òun láti máa fò káàkiri. whichever way kò sí contract kankan mi báyìí yeah. if at all tó wà máa wà àwọn èèyàn jàǹkànjàǹkàn táwa náà mọ̀ àwọn la máa gbé fún kì í ṣe àwọn bíi tí ń tẹ́ pé ẹ máa lọ máa fi owó ìjọba ẹ máa lọ máa fi gbọ́ family problem yín bá no kò sí contract fún yín i'm so sorry. that's insultive. insultive. very insultive. i think you need to leave now because i have a lot of things to do. no respect. respect. you're rude. you can leave. mo wá. ó sọ tán. àwọn ọ̀rẹ́ ẹ̀ tó sọ pé ń bọ̀ tó ti torí wọn ra ọtí sílẹ̀ wọn ti dè mí. wọ́n máa wọ́n tí ọmọ tó débi báyìí èmi ò lè dúró ni mo sáré ní kí n bẹ̀rẹ̀ fàájì mi ó bá dé ọmọ jọ ìmí. ẹ̀yìn yẹn necessary ó ní ìdẹ wọn ti ní ọmọ tó bá tiẹ̀ fẹ́ mọ̀wé ó gbọ́dọ̀ mú nǹkan. yẹ́tò. ó ní ìdẹ. mo lè dé ọmọ jọ rìn. ìyẹn tí tó bá wà nìyẹn bàdí mi. <laughs> kí ló ń ṣẹlẹ̀ mo apa? pa adé wà lálẹ́ wọn ṣe ẹ̀tọ́ wọn yẹn tó bá ń gbọ́ àti dáadé kìnìún tí ó ṣẹ̀yìn Elédùmarè bàbá mo wá tó máa ń kí mọ́ rè o yes. gbàbí ṣe fún ẹ tó lówó ṣe bí wọ́n máa ní inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun tí ń jáde ni ó ṣe wáá jẹ́ inú kòkó funfun àti dáadé ni ẹ̀kọ́ dúdú lè ti jáde. ó lè jẹ́ àyàn ọmọ ó dẹ̀ lè jẹ́ kádàrà tàbí kó jẹ́ táwọn yorùbá máa ń sọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ láwọn ọmọ pa yẹn àdẹ̀fẹ́ mọ̀ báwo níbi tó lọ. ẹ sẹ́mi sẹ́mi èmi tiẹ̀ ti kú ń mo ti kọ́kọ́ lọ sílé mo ti lọ change kí n tó máa bọ̀ bí um, shit náà lọ fún lọ mi pé kí n wá jẹ branch manager. Ah, eh, branch manager ẹ o. Eh, But pẹ̀lú levels me, you know <laughs> ibi tọ́lọ̀ ń gbé mi gádé o imagine. Ah, ó kéré bàjẹ́ wọ́n lẹ̀ jàre ó kéré gidi. Ah, fún the ní star fún nsc. Eh, eh, nsc. yeah nsc. ṣùtì nsc. ẹ̀ẹ́. kó fún mi kó fi high skill sí. tó bá ti tó bá ti fẹ́ mú bẹ́ẹ̀ mọ bó ṣe máa mú o lè mú méjì pọ̀. ọ̀gá ìgbà yìí lè jókòó sí látara ọ̀gá ilé ti ṣú ẹ wá lọ sùn gbogbo nǹkan tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá dé ẹ jẹ́ kí ìtókù dọ̀là ẹ wá lọ sùn ẹ jọ. o ṣe mo ti gbọ́. ọ̀gá ṣé mo pé ẹlẹ́ẹ̀kẹ́ni tí mo máa bá yín lórí ìjókòó yìí náà ni o ẹ ti gbọ́ ẹ ti gbọ́ ẹ ti gbọ́ náà lẹ́ ń sọ fún mi o ẹ dìde kúrò níbi tẹwà ẹ jẹun ẹ mú kankan ẹ ti gbọ́ yìí náà ṣáà ni ẹ ní sí mi jù ẹ ti gbọ́ lọ kí ló dé ẹ wá lọ sùn nígbà tó kì í ṣọmọ kékeré ilé ọ̀la máa mú ṣe ti gbé wa lọ sùn. mo ní mo ti gbọ́ àbódì ìgbà tí mo bá wọlé lọ sùn lójú ẹ̀ mo ti gbọ́ thank you. ẹ má bẹ̀rẹ̀. Mama keeps telling me she won't go. Daddy. Ah, How are you, Daddy? Mm-hmm. You good? Akule. Má sùn. Ibo ló ti ń bọ̀ by this time of the day? Ọ̀rẹ́ mi just small hangout. Wow, á tọ̀rẹ́ àní ìgbà wo ló máa jáwọ́ nínú gbogbo àwọn òwà pálapàla yìí tó ń tutù wò ló promise bọ́lá. ènìyàn mama sọ́lọ́ la. And and where's your car? Torí mi ò tiẹ̀ gbóhùn mọ́tò kó o délé sílẹ̀kùn wọlé. kí ah. nìyẹn. ó wá mọ́tò mi ni where's my car. níbo. ah yes mọ́tò mi káfí káfí dáàdi ó dàbí káfí ló wà mọ́tò mi. ẹ̀yin náà ti ẹ̀ mọ̀ only lay. kí n ṣàìmọ̀ fọlọ́kọ náà mo wà ṣàdé ìwọ ni ọmọ àti dádéèkì ni wọn ò ṣèyìn olódùmarè ah, ọmọ àjànàkú ò lẹ́ẹ̀kan ọmọọba tó máa mẹ́rin so ò tí ì jẹ́ and that's you. kí ló fẹ́ kí n ṣe fún ẹ. Ah, well kò ń ṣe nǹkan tó pọ̀ yìí ná mi ò kàn ní like láti sọ lójú àwọn ọ̀rẹ́ torí mo tiẹ̀ nífẹ̀ẹ́ kọ́ intrude rárá. Ah, so kí ló dúró aláìsàn ká sorry, in private. yeah yeah yeah yeah yeah. okay sorry Me and mọ̀rí me and dẹ̀ lè sorry, in private and besides our ọ̀rẹ́ mi they more than friends wọ́n ti dánmọ̀ ìyá fún mi ṣó ti yẹ anything to bá fẹ́ sọ o oh if that was the case um, ó dá mi lójú pé àwọn náà only contribute positively nìyẹn. Mm. Mm-hmm. Uh, well uh, my name is Korede Anjorin okay to bá ń gbọ́ Anjorin àmórí olówó èmi a mini ń kì yes. mo Ah, bó ṣe wù mí yìí mo kàwé gan mo ní masters oh yes and um, uh, i'm a very caring guy i'm very loving and um, má jẹ́ kí n má jẹ́ kí n ròyìn ara mi straight mo like ẹ gan. brother be ìgbà wo ló ti débi náà. Yeah kí ló ń tra láti sọ pé bóyá mo ti mọ ti yó. ọkọ tó ń sọ gangan nìyẹn torí tí kò máa ń ṣe ń pé o ti yó ni o ò ní jókòó orí burúkú tó jókòó sí bẹ́ẹ̀ ìwọ náà wò ó ìwọ náà wò ẹni tó ń bá sọ̀rọ̀ ṣẹjọ́ wa ń same level ni agbára olóró pẹ́pẹ́sẹ́ kan o ìwọ kan o bóyá o ka master ni o oní master o kìíní kan ṣáwọn ẹgbẹ́ ẹ̀ tó ń make millions ṣé ìwòyí táìmì yìí wọ́n máa fi ń tó sí obìnrin tó ti ń ṣiṣẹ́ tó ti ń owó gidi ó wà òun ṣòṣì ń sọ̀rọ̀ orí burúkú jáde lẹ́nu just just look at you wúrà ìwòyàn tó ń bá sọ̀rọ̀ tó sì ní. ah imagine uh-uh. sorry sir. Ah, ẹsẹ̀ ẹ̀jẹ̀ máa kán lọ̀rọ̀. ọ̀sẹ̀ kan oh. ló ń lọ irú ọ̀ṣẹ́ wo ló fi ń wẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta iná. lọ́mọ sùn tí mò ń lò ní. irọ́ ló ń pa èèyàn kan ló fẹ́ torí ẹ̀ gé lọ́wọ́ ní school ìkejì tún fẹ́ jábọ́ sí gọ́tà ah, eléyìí ló tún kájọ bí òtútù yìí. ọ̀rẹ́ mi ọpọlọ ni wọn ibi tó bá tutù náà máa ń wà. bẹ́ẹ̀ni o. hey girls ẹ jẹ́ ká mú nǹkan sọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ni o. ó ga amúwá. ibo ló dà tó ṣiṣọ́ pé. irọ́ ó máa ń túrọ̀ lẹ́gẹ́ mi lè ní ní sunday ọjọ́ ìsinmi. ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi bá ọjọ́ ìsinmi ọjọ́ kú ni èmi ò ń sinmi mo fẹ́ wá top engine mi ní bá a ẹ̀mẹ̀ yẹn ó mọ kí pop sí òde kémi mọ̀ sí ilé o ò lè gbọ́ tí olúlé mọ́ máa tú everywhere títí kan toilet kílódé inú inú wc gan wọ́n máa check gbogbo ẹ̀ inú water closet wọ́n máa check bí wọ́n ti wà mẹ́sàn-án lẹ́fẹ̀ẹ́ mọ́ á tọ̀ lọ́dọ̀ ìjọ wá ṣí stop àní kí ló fẹ́ fi owó ṣe gan a ṣáà ní tó fẹ́ fi ẹgbẹ̀rún mẹ́wàá ṣe ká tó máa wá kiri abo fẹ́ máa ta recharge card ni. èmi recharge card <laughs> màmá ṣe tí bá máa bí mi ní àwọn question kan ẹ máa rántí qualification mi i've got masters ẹn tó ní masters kò máa ta recharge card no no that's ridiculous ẹ wo business tí mo ń sọ yìí ó recharge card ni ó jù lọ dànùdànù nǹkan tó ṣàdá mi lójú ni pé tẹ́tẹ́ ẹ̀ máa jẹ́. tẹ́tẹ́ kórìíde o fẹ́ máa ta bàbá àjẹbù. o ṣé torí pé mo sọ pé tẹ́tẹ́ lẹ ṣe rò pé bàbá àjẹbù kò ń ṣe bàbá àjẹbù kò ń ṣe bàbá àjẹbù nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ẹ mọ̀ mí èmi náà dẹ̀ mọ̀ra mi tí bá ti ń sọ nǹkan tí mo fẹ́ ṣe jáde lẹ́nu eventually mi ò ní ṣe so ẹ jẹ́ kí n gbé sínú ẹ̀yẹ́ ṣáà wá ten thousand naira yẹn láàrin five days títí friday honestly màá fi fún yín two hundred thousand naira. two hundred thousand. bẹ́ẹ̀ ni. Ah, àwọn oníjìbìtì pọ̀ ń ta o má kò sáwọ oníjìbìtì o. Hmm. àwọn fools ló máa ń lù ní jìbìtì àwọn tí ò lọ́pọlọ i'm intelligent and i've got brain ẹ nítorí ẹ mo ṣe kàwé dé level yẹn yìí náà <laughs> ẹ kò ṣe fowórà lọ́jà ẹ ọ yẹ ẹ èmi wọn lè lu èmi ní jìbìtì yẹn no no no ẹ fọkàn balẹ̀ mo ti gbọ́ ìwọ náà mọ̀ pé ìwọ̀n bówó tá a mánéèjì fi jẹun ló wà nílé. mo mọ̀ mo mọ̀ mo mọ̀. owó ẹ̀gbọ́n owó àbúrò náà ni ó mọ̀ pé mi ò ṣiṣẹ́ mi ò ṣàbọ̀. máa fún mi. ẹ máa fún mi. yéè gàmbá <laughs> ẹ ṣe ẹyẹ fọkàn yín balẹ̀ honestly. nísìnyí lẹ́yìn gan ṣe máa mọ̀ pé ọmọ tẹ bí o jà mo dà mọ̀ ó pẹ́ jù two weeks a máa sọ ten thousand naira yẹn di two hundred k túbọ̀ pọ̀ fún mi ẹ jẹun mi at a point in time you sit down like ha ṣe kò rí lílo ra ilé fún mi <laughs> just a matter of like a week or two two weeks max eh? be good. <laughs> Hmm. agbára lọ agbára lọ. mama girls. Ah, wọ́n aṣọ àwọn. abá ò ní tẹ̀lé ìwọ aṣọ wa ọkẹ. ọ̀rẹ́ mi ló jà mí tán ó jẹ́ kó yé mi wípé ọmọkùnrin tí ò bá níyì àbí ọmọkùnrin tó bìnrin bá gbà fún àwọn ni and um, mo fẹ́ kọ̀ mọ̀ pé mi ò kí ń ṣe àwọn mo ti wá decide pé lẹ́yìn ìyókù gbọ́ tí tó bá mu èmi ni màá sanwó ẹ̀. Mm-hmm. oh yeah yeah. so ka orders di right. Um, ṣe ṣáàtì sanwó àwọn ilé. mi ti sọ already mi ti make orders fún àwọn ọ̀rẹ́ mi ọjọ́ mi láìpẹ́ ah. right but um, ka orders di. No problem. Káfí light, absolute Take him máa absolute need ní ọ̀nà ẹ̀yẹ́ kan ti tó. Tálà! Tálà! Wájọ, ọ̀rẹ́ ẹ̀ ń nice guy, owó ta ọ̀dà sí o. Tó fún mi ní absolute méjì, ní òfin absolute calm, right? Um. káfí light, absolute calm. Two red level. Red level magic Again. Mm-hmm. I feel red wine áfíríkà lè mú wá sórí kan. ọkọ pẹ̀lú gbogbo àwọn ilé náà. yẹ ẹ bá lè tán mísítà pẹ̀lú ilé mọ́kà ìlú ọ̀rẹ́ náà ọ̀rẹ́. àti ọ̀rẹ́ yẹn sáyẹn. ẹ ṣe kó wá. ẹ ní bọ̀rẹ̀ ní bọ̀rẹ̀ kò sí nǹkan tẹ fẹ́ tí ọ̀rẹ́ mi eh, ọ̀rẹ́ mi kí mi kìíní pásọpọ̀ pásọpọ̀ ilé àwọn ilé orí o seriously. àtẹ̀tẹ̀ sọ àtẹ̀tẹ̀ sọ ọ̀rọ̀ tí ṣe wọ́n wa dọ̀la ni. tó bá tiẹ̀ ẹ ti mo jẹ gbèsè mo sì jẹ bá máa fi dira wọn ẹ so ẹnu lọ pín bẹ àtẹtẹ sọ kí gbèsè máa pẹ jù sọ wá ṣe wá sí máa pọ jù wá ṣe wá ṣe jù ọmọ ọmọ mi. àlàáfà pẹ̀lú mísíkì lọ́dọ̀ ẹ̀. ẹ ẹ ọtí mi ok ìjẹ ń kọ́. ẹ jẹ́ wọlé náà bàbá ah, mi. èyí jẹ wọlé ok owó náà ṣe fún mi jẹ́ kí uh, jẹ́ kí kàmpárì mi ti wà mẹ́. kàmpárì mi lọ tún wà mẹ́. ẹ o ti ẹ̀ dá. you give me two more camparis dẹ̀mẹ́ gẹ̀ẹ́sẹ̀ méjì èmi lè tọ́ kàbárí mi ọ̀ṣà mọ̀ mí yàn mí ah. yó. ẹ but ẹ farabalẹ̀ á fún ẹ lọ́tí yẹn lóko kó bá ń kó máa sọ bọ́ ẹ kọjá ká kó sọ. ẹ ẹ ẹ kò tí ì wá. mi ò ní parọ́ fún ẹ. fẹ́fẹ́. you bloody mother. kejì ń bílíọ̀dù wọn wẹ̀. jọ èlò nǹkan tó ti. kò tí ì jẹ́ owó ṣe jẹ́ ní one thousand wa. Ah, mi ì lo dáhùn sí etí náà ló jẹ́ ní one thousand. dúró bá business tó ṣáà ti gbà bá business kẹ ẹ gbà mí ní ọwọ́ dànù kẹ ẹ lu gidi ah, ó gbà mí ọwọ́ dànù wọ́n mi lé mi ló máa ń ṣòwò bá nínú ọdún láti rí lọ́wọ́ ní orí òjèrè. ìwé fẹ́ ṣe bá dáná àtúntò ní ọkọ tó máa ṣe sọ̀rọ̀ ọmọ yìí ni o. ẹ balance ni. Ah, èwo ni ṣóun sálọ? Ìgbà tí ìrọ̀lẹ́ náà mo máa ṣe ṣóun sálọ. Ah. Mi ò tẹ̀lé sọ pé ọ̀nà káà. Ìlú rẹ̀ ṣá. Ẹni náà níbi ṣe one thousand. Ah, ṣé ti lose for my battle? Kọ́rẹ́dé. Má. Ṣé bó ní o fẹ́ jáde ni? Ah, rárá, mo change mind mi. Kí ló dé? Lọ sí. Hmm. Kọ́rẹ́dé, látijọ́ tí o ti gbowó lọ́nu ilé yìí ni mo ti ń ṣàkíyèsí ẹ ẹ̀rín ẹ ti yàtọ̀ ìṣesí ẹ yàtọ̀ ọ̀rọ̀ ẹ gan yàtọ̀ ṣùgbọ́n nígbà tí àtọ́jú owó àti èrè tí ò tí ì dé tó ń ṣe báyìí ẹ bówó ń bá wa dé ń kọ àbúwọ̀ ń pọ̀ gan ni. ọ̀pọ̀ ah, ọ̀pọ̀. èmi náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ò bá ní sùúrù ṣe bó ṣì dọ̀tún la. ẹ lọ́tún la ni ó dọ̀tún làákìyìn tó gara tán. <laughs> wà wá ní sùúrù tó bá jẹ́ pé àti náwó ọ̀hún ni kórede èmi àwa kọ́ ẹ̀ mọ̀ sí ni. ìyẹn náà dẹ̀ dá sí. ọmọkùnrin gbà tí ọmọ náwó náwó làwà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀rù ń bà mí díẹ̀díẹ̀ láti náwó yẹn ṣùgbọ́n. Ah, tó bá jẹ́ pé ẹ̀yin náà lè bá mi ná ẹ ti náwó wọn náà nìyẹn. tí wàá fi mọ́mọ́ jẹ ẹ̀pọ̀. no no no mi ò fẹ́ jẹ́ um, mò ń watch nǹkan tí mò ń jẹ títí tí owó máa fi dé ẹ mọ̀ pé oúnjẹ tálíkà ni mọ́mọ́ yà àtẹ̀kọ́. oúnjẹ olówó ni o. no no no mi fẹ́ kó bà taste board mi jẹ́ um, mo fẹ́ máa jẹ́ kó mọ́ mi lára kí n máa jẹ um, shawarma. Um, Afei ice cream. Yeah, Singapore spaghetti. Yeah. Daddy. Yes. Níbo ló tún dà? Daddy mo sọ fún yín lánàá pé mi àtàwọn ọ̀rẹ́ mi máa jáde lé nìyà. Wọ́n á sáde. Yes, Daddy. Sade. Yorùbá bọ̀ wọ́n ní ilé làwọn òkà tó sọmọ lórúkọ. Mo wọnú ilé mi dáadáa kí n tó sọ ẹ lórúkọ tó yẹ. Bó tilẹ̀ jẹ́ wípé kékeré ni ìyá ẹ ti fi mí sílẹ̀ lọ mo gbìyànjú <clears throat> láti tọ́ ẹ gẹ́gẹ́ bí ọmọ gidi mi ò dẹ̀ káàárẹ̀ láti ṣojúṣe òbí méjèèjì kò dẹ̀ sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ o ò rí ọtí lẹ́nu mi rí o ò rí sìgá lọ́wọ́ mi rí èmi ò mọbi tí wọ́n ti rí wà tó wá ń wù yìí o irú ìwà tó ń wù yìí ló máa ń mú Àwọn èèyàn sọ bàbá lẹ́nu wọn á ní tó bá jẹ́ wípé ìyá ẹ̀ wà láyé ni ọ̀rọ̀ ẹ̀ ò ní rí báyìí all of a sudden ó kàn change dúró ná ṣé ilé ẹ̀kọ́ gíga ló yí ẹ padà ni àbí àwọn ọ̀rẹ́ tó ń kó káàkiri yorùbá dẹ̀ ní fi ọ̀rẹ́ ẹ hàn mí kí n lè sọrú èèyàn tó jẹ́ fún ẹ. tí bá dé àmà sọ because i'm running late already ẹ má wọlé adé ṣé mo kó interest mi ní àkáwà tí tó kọ bá lọ́wọ́ gbà. dáàdi ẹ má wọrí tí bá ti dé àmà sọ ṣe gbọ́. mi ò ní kó má jáde o wá sáde nínú ìrírí ayé ni mo ti ń bá ẹ sọ̀rọ̀ torí pé yóò bá ní tí ọ̀yà bá yó tán á lóun wá bẹ́kùnbẹ́kùn káàkiri ṣé oníjọ́ tó bá rí bẹ́kùnbẹ́kùn inú ata ọbẹ̀ ọlọ́dẹ ló ti máa kọ́wọ́ mọ́rí èmi ò gbàdúrà kọ́rọ̀ ẹ di àbámọ̀ o. wá sadé. wúwo dáàdì ẹ jọ kí la fẹ́ ṣe sọ́rọ̀ àǹtí yìí ná ládùúrò ọ̀rọ̀ tẹ́ ẹ bá wọn sọ ṣé yẹ kán tún jáde àbí ṣé èrí palẹ́ tí lápá làǹtí ìfẹ́ yà ni. dúró ah, náà ṣé kìí ṣe pé wọ́n lẹ́tí mẹ́gbẹ́ ògiri tó ń gbọ́ nǹkan tí mò ń bá sọ. rárá dáàdi o mi ò tẹ́tí o ẹ̀yin lẹ́ẹ̀kan ṣàkíyèsí pé gbogbo ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn òmù yín lọ sókè kódà àwọn ará alẹ́ kejì gan-an wọn ò nídàá sí fetí sí kọ́ọ̀nù kan tó gbọ́ òwò kọ́tẹ́ ń sọ. bẹ́ẹ̀ ni. ó yá inú tó ń bí mi anyway ṣé oúnjẹ mi ti rẹ́dì. Oh, oúnjẹ yín tiẹ̀ ti rẹ́dì ti pẹ́ àmọ́ mo kàn ní pé ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ níbọ̀ ẹ jẹ́ ń gbé omi ìwé lè kí n sáré báyìí fún mi. àmọ́ ó ká wà kó ṣe sọ́rọ̀ àti ìdúró ṣe ń balẹ̀ náà dáa. bá ṣe máa tó ni mo explain tá bá ti gba ọ̀nà ọ̀nà la bá jáde sí. àti ìṣòro ṣe kí gbogbo máàpù tá a máa lò èmi ti dúró gbogbo ẹ̀ ṣe kí n ti so. kò tí ì yọ ọ ti yọ yes, me. Oh. oh. let, me just help you. okay. Will help me? Yes, baby. What the No, help I mean. Ah. Yes. sorry, sorry. Just that, that way. Ah, yes. Ah. Yeah. Easy, easy, very easy. Actually, I In fact, kò tiẹ̀ dàbí ìgbà tó yẹ pé wọ́n ti ṣe kọ́ àwọn ọmọ náà yìí ṣá. Orí ẹ̀kọ́ gbogbo mi táwọn ẹgbẹ́ òde gbogbo bẹ̀ lóde. olójú kò kú ọmọ kékeré lòún jẹ. ẹyin ẹ̀gbọ́n ẹyin náà ọlá yín náà mi jẹ. o mọ wẹwẹ nínú fi ń bá gbàjẹ. ẹ wá mọ nǹkan tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọmọ náà ni pé pẹ̀lú bí mi ṣe ń lọ bí mi ṣe ń bọ̀ kíní náà sì lè pẹpẹ síbẹ̀ ni kí ló dé ẹ̀yin ti wẹ̀dò ẹ̀yin náà ti wẹ̀dò ẹ ti lọ ọ̀sà ẹ ti lọ sókun ó sì wà bẹ́ẹ̀ pẹpẹ ó sì pẹpẹ síbẹ̀. gift tọ́lọ́run bá forí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run fún ni. ó ní lọ́ọ̀kì. ah ìyẹn ga mo wẹ odò mo sọ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ jẹ́ kí mi máa èmi ti fi gbogbo ẹ gbogbo ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ pàdé mi. Ah, ah, ah! ọpẹ́ lọ́wọ́ ọlọ ọpẹ́ lọ́wọ́ ọlọ ilé ìṣẹ̀lẹ̀. èmi náà máa rí ẹ lítà. rí mi mọ ṣe ìgbádùn. ilé nígbà tó ń dáhùn sí ẹ Sunday ní òun ti fẹ́ máa lọ ìwọ náà ti náà èmi náà máa dẹ̀ rí ẹ ẹ jọ ta ni kó lọ gbé sílẹ̀ ta ni lọ bẹ́ẹ̀. ṣé èmi ni kémi gbé kémi fi ṣe àwọ̀ àbí kíni kí fi ṣe ẹ́ àbíjá ìtìmọ̀ ìpẹ́ tó máa bá ìtọ́ lọ́wọ́ òun ló yàtọ̀ ni. rárá kò lè tó yẹn ṣebí wọ́n ló ní bí ẹ wàá dẹ̀ máa nọ́ọ̀sì ẹ̀. kémi máa nọ́ọ̀sì ẹ̀ ìwọ òjò sọ fún mi pé kémi nọ́ọ̀sì ẹ̀ nígbà táwọn kò fẹ́ wọlé tí wọ́n gba wájú tó ràn tó ràn gun ó wá dìsí oníkèmí bọ́ síwájú. ìrọ̀rọ̀ o ṣàmù pé mi fẹ́ràn kí n máa jẹ́ ní àkọ́kọ́. ẹ jẹ́ ní àkọ́kọ́ ẹ̀ délẹ̀ kó gbé nǹkan ẹ̀. ẹ̀yin ẹ̀gbọ́n ẹ má jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹbí ẹni gbagba ọtí ṣe mọ̀ pé tó bá àwọn èèyàn bá ń gbóhùn wa wọ́n á mú nǹkan ta sí tí lè fi jóná ọ̀rọ̀ tó wà lé yóò fariwo rárá o ẹ jẹ́ ká wá solution ní kíákíá báyìí kò sáà ní time. ẹ ẹ farabalẹ̀ kò ṣe nǹkan tó di pé yẹn ti ní mọ́tò ẹ̀ wà ń ta. ẹ mọ́tò ẹ̀ wà ń ta wà ń ta. ẹ ó ti simple náà ah, ah ẹ jẹ́ ká mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ ká ṣe ká gbé òun sí di steering ká sórí ẹ̀ kò dò síbẹ̀ nígbà tó rest lórí steering yẹn ṣé o ti yẹn sìn àdẹ̀mú kí yẹn àfi sẹ́nu ignition nígbà tí anybody tó bá rí àwọn fi pé o fẹ́ start mọ́tò ló gbàgbé sùn lọ tó nǹkan bá ta jí àárò pé wọn ti yó ni and later tó bá di pé nǹkan ti bà wọn lábẹ́ àdẹ̀mú awọ ẹni tó bá ṣe sàrà ni náà Ah. wọ́n bá wèrè sọ̀rọ̀ ọpọlọ o torí ìgbà tí mo ti wo orí ẹ̀ wọ́n kéré wọ́n sọ̀rọ̀ yìí ọpọlọ ló wà fún ẹ̀ ọpọlọ ló wà fún ẹ̀. mi ò gbọ́ kí ló ní bàbá yẹn ṣe fún ẹ náà ẹ kí ló máa ń ṣe ẹ tó máa ń sọ̀rọ̀ bí àgọ̀ nígbà míì ṣé question tó yẹ kó béèrè ló ń béèrè yẹn ṣé bẹ́ẹ̀ tí ẹ ò di ogún nǹkan tó ń sọ látàárọ̀ ẹ wà béèrè lọ́wọ́ ẹni pé ṣé ó wà ṣọ́ pé bọ̀bọ́ yẹn ló dé bẹ́ẹ̀. I saw him. You were, in fact, òun ló me to the lórí chair. Mo rí kí n tó lose consciousness. Kí nǹkan tí mo mu yẹn tó wọ̀ mí lára. Mo rójú ẹ. In fact, mo tiẹ̀ tún sọ nǹkan kan. Um, you again also. Mo rí sẹ́wọ̀n yìí. Kí ló dé tí wọn náà pè wá ńgbà tó ń lọ síbẹ̀? ṣé gbogbo àjọ máa ń kóra wa pọ̀ lọ síbẹ̀ ni àbí. ọjọ́ yẹn I was just lonely I just wanted a drink but eh, ọ̀rẹ́ ẹ̀ ni tàlàbí náà mm, tàlàbí ọ̀rẹ́ kúrẹ́dé náà ni mm-hmm. ṣé kò sí ń bẹ́ ń gbà tó ń. I don't know wo mo ó tiẹ̀ yí ó tiẹ̀ rántí kankan. Ah, I wonder o bọ́bọ́ ìwé kóun lè ṣe kóun lọ scotry hmm. ọmọ posh lọ pé wa. tá a bá débẹ̀ wọ́n á gbà. ó wá rè pẹ́ báyìí ah, lọ́hùn o etí wo ló fẹ́ gbọ́ báyìí pé wọ́n rè pẹ́ wọ́n á máa sọ kiri ah, lọ́hùn ẹlẹ́dàá ṣé ráwọn ọkùnrin wa yìí gan-an ọ̀rọ̀ wọn sú mi. wọn ò lè rọrùn wọ o. inú iná gan-an ibi tó máa gbé nínú iná mi ìṣọ̀pọ̀ ti create fún. àníwọ̀n la cross ní ìwọ̀n ni. very useless people. Ah! ló ṣẹlẹ̀ bó ló dà. Sunday ah, ó fọ́ ni látẹ̀ǹkan tá a ti ń jókòó díẹ̀ òun ló sọ pé òun ò lè dúró dẹ̀ wọ́n pé ká máa lọ. ẹ gbọ́. báwo ló ṣe máa sọ̀rọ̀ ẹ wo ẹ má dá lóhùn ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ máa padà wá ní next week náà wọn náà mọ̀ pé mò ń kan jù. ibi máa gbé yẹn wá fún mi o ah, irú tó ti wà lọ́dún yẹn tó ń túnṣe tí mi lọ gbà á mo mú rí pé queen of the zanga pépéré tó àyàwó ẹ̀gbọ́n mi tó sẹ́ẹ̀tì tó sẹ́ẹ̀sì mo gbókè ó wà nílé mi gbogbo èdè bọ́rin mo wá ní kí sáré lọ kí lọ gbà ó jìnà ibi tí mo gbà jìnà gan ẹsẹ̀ mo fi rìn ẹ̀rí gbórí ni mo ti sàn án sí mo gbèrú nítorí yín ẹ wá lẹ fẹ́ máa lọ ẹ fẹ́ kí wàhálà mi já lásán nìyẹn. èmi ṣáà ni mo promise yín màá wá sẹ́ next weekend. ẹ máa tàn mí àbí ẹ̀gbọ́n tàlàbí ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ o bóyá sọ fún mi náà ni ó máa padà wá ní weekend. màá wá ṣe bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. nígbà tí wọn náà fi wọn náà tí wọn gbé tí kò ṣe káàkiri. ẹ máa tọ̀ wọ́n jẹ́ ká máa tọ̀ tí wọ́n lọ. wọ́n máa ń ṣe ìyá olówó yẹn wọ́n máa pa. lẹ́sùn lẹ́sùn lẹ́sùn kó tẹ́ ka rẹ̀. yes ló bẹ̀ ló bẹ̀. ló ṣẹlẹ̀. ẹ wá ẹ kí ló ṣẹlẹ̀. kí ló dé. ó mọ̀ kán tó ṣẹlẹ̀. ó ti ẹ̀dá Sunday wà ń bí. ó dàbẹ̀ ẹ ti pé. ó yọ̀ pé lórí burúkú wo olórí burúkú yẹn wọ́n fẹ́ lọ́wọ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ àbí. Thank you. màmá ṣe mọ̀ pé àgbàlagbà ni kò dẹ̀ ní ìdá kí n máa rọ fáànù yìí hmm? ohun tí bá ní kẹ̀ ní kẹ̀ ṣe ti gbọ́. mo gbọ́ ṣùgbọ́n mi ìmọ̀ bí tá a mú mi lọ náà ni mi ìmọ̀ bí tá a mú mi lọ. kí lè ṣe wọn. ẹ̀yin ò ní láti mọ̀ yẹn. police station lẹ́wọ̀n mú un lọ báyìí. ọlọ́mọ wẹ́wẹ́ police station lọ. Ah, ah, wetin be all this now push this woman comot go station make we waka. díẹ̀ díẹ̀ she's an old woman now. kí ló wí. ó ní pé kàmá lọ. ah. Hey. Eh. ah fún ká sọ fún alẹ́ ká sọ fún wọn mo ti tà mo ti tẹ̀lé yín náà mo ti tẹ̀lé yín. ṣé kò tán orí ọ̀kẹ́rẹ́ kókó láwò yorùbá ní bàbá ò fọmọ ẹni báyìí ó yẹ kó gbọ́ ni mo dẹ̀ wí wí wí wí mo sọ sọ sọ sọ mo ní ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ ẹ̀ ẹ̀yìn tó ń gbé yìí máa tóbi ju ẹ̀kẹ́ lọ kó dá mi lóhùn ó fi mí gún lágídí nígbà tí ìdajì ọmọléèwé yín bá ti gbọ́ wípé wèrè kan wá bá ẹ ṣe àṣemáṣe papọ̀ nígbà táwọn ọmọléèwé yín bá ti gbọ́ ìgbà wo ni gbogbo ará ìlú gan pàápàá ò tiẹ̀ ní sọ fún mi. ní orúkọ tèmi ti rọra ń dọ́gbọ́n build for so many years ó fẹ́ bàjẹ́ lọ́jọ́ kan why. dájú ẹjọ́ ẹ má bínú ẹjọ́ sẹ ẹ má bínú ẹ bínú náà ni. Eh? ló bá pẹ́ tó kí ló dé tẹ̀yìn náà wá ṣe nǹkan tó tó yìí láyé tó jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ tó wà ń tà ń sìn ogun owó ni gbogbo wọn fi ń dògbà ọlọ́run má jẹ́ àrí kò ṣe dáadáa tó wá tí kan wọn tó bá wá mú ọ̀tá yín sí tó fi ọ̀tá yín ṣògùn kí lè fẹ́ ká máa sọ kí lè àbá máa wí ń sìn tó dẹ̀ jẹ́ wípé ojoojúmọ́ báyìí ni dáàdi máa fi ń kígbe tán máa sọ fún yín ní gbogbo gbà wọ́n ní ìrírí ayé òun ló máa ń lékè ọgbọ́n ìyẹn fẹ́ni tó bá fẹ́ gbọ́n ó lè di pé ọgbọ́n ọlọ́gbọ́n báyìí lèèyàn máa fi ń ṣọgbọ́n nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́lòmí ní ìrírí tí èèyàn ti máa ń fi nǹkan tó ṣẹlẹ̀ síra ẹ̀ téèyàn máa fi ń kọ́gbọ́n. wọ́n ní ààbò ọ̀rọ̀ ó ti tó fún ọmọ gidi tó bá lẹ́kọ̀ọ́. àmọ́ dáàdì báwo la ṣe fẹ́ ṣe ti ìyá tó wà ní àgọ́ ọlọ́pàá báyìí. ẹ rìn wọ́n ń pààrà lójoojúmọ́ ṣùgbọ́n DPO jẹ́ kí n mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ó ti kọjá agbára òun pé ó ti dọ̀rọ̀ ìjọba. ọlọ́run máa ṣàánú wa o ìyá oníyà kọ́ lóun jọ kó má má jẹ́ ká bímọ gbàjẹ́ ń sinmi o dáàdi ìpìlẹ̀ mo ní ṣé kí n bá yín ṣe juice díẹ̀ wá kẹ́tì fi rùn mi mm. ò tiẹ̀ ní gbogbo yẹn sì torí pé inú ń bí mi. Mm. ìwọ lè máa lọ sí yàrá ẹ̀ o yes torí inú tiẹ̀ inú ń bí mi bí mi kan ṣe wù ẹ́. ọmọlábí àbáràn ló ẹ. Ah! ẹ ṣeun gan ni ọ̀gá ọlọ́pàá ọlọ́run á bá wa dúpẹ́ fún yín ẹ̀yin náà dẹ̀ ní fi ẹ̀wọ̀n ló gbà ṣé wá rí gbogbo nǹkan yín tó ń dùn ọlọ́run ò ní tọwọ́ bàjẹ́ kan ẹ ṣe gan-an ni àdúpẹ́. ẹ iṣẹ́ tiwa làwa ń ṣe a dẹ̀ ní láti ṣe dáadáa dojú àmì àwa kọ́ ló yẹ kẹ́ dúpẹ́ fún o ṣì gan ló yẹ kẹ́ dúpẹ́ fún torí àwọn náà sọ wípé àwọn ò ṣẹjọ́ mọ́ if not so ni jẹ́rí màmá ibi náà bá dàgbà sí o torí ẹni tó bímọ ọ̀ràn ló máa pọ̀n. ẹ ṣeun gan ni o ṣe àdúpẹ́ o ọlọ́run á bá wa dúpẹ́ fún yín ẹ ṣeun ẹ̀kọ́ àgbálẹ̀ wa àwọn ọmọ tí inú òní rápò bá o wọn rẹ̀ ní dọ́gbọ́ ẹ̀rùn ní gbogbo ibi tí wọ́n bá ń dé ẹ wo bó ṣe ṣe yẹ oníyà ẹ tí kò rèé náà lè gbàdúrà pé kóun bí ọmọ láyé yìí ẹ wo bó ṣe ṣe yẹ oníyà torí Ọlọ́run. ọ́fíìsà lọ prepare babe bond wọn kò release wọn. ṣé sáà iṣẹ́ àdókòwò ẹ̀ ẹ̀ wo màmá ọlá ọjọ́ orí ni mo wò mọ́ yín lára o. àti orúkọ tèmi náà ní láàrin ìlú kó má bàjẹ́ ṣé wàá rí ṣíṣẹjọ́ tí mo ní mi ò ṣe ẹjọ́ mọ́ ìyẹn ò ní kí ọmọ yín má jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ o hmm. ṣe rí nǹkan tó máa dáa jù ni wípé tẹ́ ẹ bá ti délé ẹ sọ fún ọmọ yín pé kó fi ẹsẹ̀ ara ẹ̀ méjèèjì rìn wá sí police station láti wá jẹ́wọ́ wípé èmi ni ọ̀daràn náà àbí kó wá yọjú sí mi nílé bí bẹ́ẹ̀ kọ́ ẹ tún rí oníṣẹ́ ọba ìyẹn àwọn ọlọ́pàá nílé yín lẹ́ẹ̀kan sí. Ah, bẹ́ẹ̀ni ẹ wo màmá ṣe rí bí wọn ṣe sọ gẹ́lẹ́ yẹn ni kẹ o. ọlọ́pàá I think can go now. ìwọ́de ló fà á o èmi mo fagin gbogbo yìí tàwa ìwọ kọ́ ló kó mi sí ni ah ìwọ kọ́ ló mú mọ̀ràn wá. o fọ́ ni gan ṣá èmi mú mọ̀ràn wá fún ẹ o gbà wọlé jọ níjọ́sí tí mo mú mọ̀ràn wá pé kó wá lọ jẹ́ branch manager ń bì kan ṣé o gbà wọlé o sọ mi kó o lè ṣe o ṣe wá jẹ́sìn ló gbarú mọ̀ràn ẹ wọlé ẹjú ẹ kọ nígbà tí wọn ti bá wọn lọ́jọ́ náà lọ tó ẹ bá wọn ọba ohun tó sórí dà ẹ orí ló dorí ọpẹ́ bandage mọ ogbó orí mi ráǹdì Sunday ló wà lọ́sítítù níbi tó wà yẹn àti mọ̀ bí ènìyàn ló máa kú bóyá ọ̀la ló máa kú à ń bẹ lọ́hùn fún ni wọn sọ ń ṣe pé wọn mú mọ̀ràn wá mo ti gbọ́. kí ni mo lè di àdánwò ìbá ẹ̀ sí ìyá oníyà tiẹ̀ ló ń dùn mí màámi tó mú ìyá tí yóò mọ̀ kankan. wo jẹ gbà fọlọ ìyá ọmọ nìyà ń jẹ o. ìyá ọmọ nìyà ń jẹ ọ ṣe máa jẹrú ìyá yẹn ṣé wọn mọ̀ kankan kí ló kàn yá pẹ̀lú yẹn. Ah, tẹ̀dún náà ṣe mo sọ pé wọ́n tẹ̀ ti fi wọ́n sílẹ̀. owó ah, wọn ti fi wọ́n sílẹ̀ látànà ibi tí mo ti ń rìn káàkiri àdúgbò mo ń fẹsẹ̀ pa àdúgbò káàkiri ló jẹ́ kí n mọ̀ pátánù náà ti fi wọ́n sílẹ̀ mi ṣáà níṣẹ́ mọ́ o ṣáà sọ mí dídá bí ṣe dà. bọ́ kí lè tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà kí lè tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ewu ni àsọtọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tó máa sọ tó máa bíyàn nu ewu ni dàbí mo ti dà ṣóhun mi kí má ṣiṣẹ́ ni àbí mi ò wáṣẹ́ ah. wọn á kọ́ sọ àwọn ọ̀rọ̀ mi gbà mí tó máa bíyàn nu ṣẹ̀ṣẹ̀ kakọ́kọ́ dúpẹ́ pé wọ́n ti fìyà oníyàlẹ́nu way out ló kù tó yẹ ká máa rò báyìí way out ni. wo rẹ lẹ́yìn ìgboro àgbà fọlọ́ngboro àwọn àbíbá ìjẹjẹ ara ẹ̀ máa kí n tún ẹ̀ wọ́n wọ́n ìgboro tó bá dé ìgboro tí wọ́n bá gbá ẹ mú ẹ̀wọ̀n gidi ni torí o ò tí ì mọ̀ràn tó dáa ni o ò ni báwo ó ń dùn mí ó ń dùn mí láti inú wa ni ah, mo regret pé mo mọ̀ ẹ́ rí gan. kí ló sọ́nsìn kí ni ìtumọ̀ nǹkan tó sọ́nsìn ẹ kò sí wàhálà wọ́n kọ́ ló tì mí ni. nígbà tẹ́mi tiẹ̀ kí ló dé tí wò ó tira ẹ̀ ẹ́ ṣé wọ́n jẹ́ ọmọ kékeré ni. ẹ kò sí wàhálà kò sí nǹkan tó lé bẹ́ẹ̀ sori tá bá ti bọ́nu eléyìí jẹ́ ká yẹra fúnra wa. ká yẹra fúnra wa ká yẹra fúnra wa ká yẹra fúnra wa yes. kò sí wàhálà mo dẹ̀ mí nẹ. kò sí wàhálà bọ̀ máa jẹ́ kó mọ̀ pé bí ló wà ṣá. irun máa wọ ọ̀rì. Oh, wà á wọ ó ṣe máa bá ọ bọ yíyan ò tí ì kò sọ pé o máa sọ fún ọ pé bí báyìí mo wà náà ah. Ah, ah, kò tí ì tó bẹ́ẹ̀ náà o fẹ́ kó better 那边走。k o r e d mo ti ní mi ní sùn àfi bá fojú mi kàn kò rí dé kí ló sún ẹ débẹ̀ ọ̀hún epo ni àbí àìrówó rà ó lọ fi ipá bá obìnrin lò ṣé owó ńlá tó ló ń bọ̀ nìyẹn àbí bísínẹ́sì tó lọ fi owó tó wá gbà lọ́wọ́ mi ṣe nìyẹn kò rí dé ah ojú mà gbà mí tì fún ẹ o ọmọdé ẹ wá pààrọ̀ gidigba tán ó wá gbé wá ká mi mọ́lé èmi ò ní ṣépè o mi ò sì ní súre àmẹ́nu mi ò ní gbòfò kóredé a ò dojú tì mí. ìjọ tó gbà lọ ìjọ bá mi tóbi ẹjọ. kóredé ò dojú tì mí. ẹ má bínú mi mọ̀ bó ṣe máa já sílé mi mọ̀ pé ibi tó máa já sí ni ẹjọ́ ẹ má bínú torí ọlọ́run ẹjọ́. ó máa dojú tì mí o. bẹ́ẹ̀ ni bí wọ́n bá sọ wípé n tó ti ní lójú jòlè lọ́wà òun gangan rí kódà kí ìyá rẹ̀ ó bú ọ lólè kó pè ọ lárúgbó ọmọ kó pè ọ lọ́mọ ṣá ọmọ ṣó ọmọ gbàjẹ́ ń ṣe mí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ odidi ọjọ́ mẹ́rin gbáko ni ìyá ìyá rẹ̀ fi ń bẹ láti mọ́lẹ̀ àgbọ̀mọ̀ kan bá bá ń dọ́rùn ẹ̀ wò n ó ti tọmọ òun láṣẹ n ó bẹ̀ pẹ̀lú n ó ní kórìí wọ́n gbọ́ ẹ wo èmi náà ṣetán ó já mi lójú ọwọ́ mi bọ̀ mi ò ní parọ́ fún yín àmọ́ yànjú ajé ni mo gbà gbogbo èrò ọkàn mi ni pé kí n súnmọ́ ọmọbìnrin yẹn kí n fẹ́ kí n lè bá ná gbogbo owó tí bàbá ẹ̀ ní nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn nírètí wípé tọmọ ẹ bá rí i pé mo ti papà débẹ̀ ẹ̀ á kúkú jọ wọlé gbogbo àdé máa lọ ní mẹ́lọmẹ́lọ a ṣe máa padà lé sí ni. torí owó ni wọ́n fi jẹ́ kí yáyà rẹ̀ ó sun ara ń tàn wíro ah, èyí ńlá ni ní mọ̀ṣọ́ kó tún mú kíkan ebe mi rè bàbá mo jẹ́ fún ọ èmi sì lẹ́gbọ́n ìyá rẹ kó tó rí wọ́n jáde láyé ìyá rẹ sì kìlọ̀ fún ọ tó ó ní ọmọ jìnnà sí mi ṣùgbọ́n ọkọ̀ ọ̀n ṣàṣẹ́yìn ò ń jìnnà sí mi ah, níwọ̀ tá a bí ilé ìṣàṣègùn ọjà ńlẹ̀ ìṣàṣègùn òmu ńlẹ̀ ìṣàṣègùn ọwọ́ àtàkùkọ tó yẹ kó o mọ̀ ọ́ kórè ìṣàṣègùn ọwọ́ à ń ṣàṣẹ́yìn ló ti délẹ̀ báyìí nìyí sójú rẹ jẹ àbí ọjà kàjẹ́ pé wo òjìnà ṣẹ̀mí ni ẹbẹ́ mi ò bá ti gbóṣólẹ̀ ńlá lé ọ lọ́wọ́ kí n ti gbèrè ajé sumọ́ kó o ti lówó lọ́wọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ó ti lówó lọ́wọ́ dáadáa bí ẹlẹ́wìí odò ó wàá fi gbogbo ara rẹ báyìí ó fi ṣètàgé bí ìṣẹ́ṣẹ́ fún. ẹ dúró ṣé lóòótọ́ oògùn owó wà ní. káyì ọmọdé rẹ̀ ọmọ ògùn yìí pè lẹ́fọ̀ọ́ adé o ògúngún níṣọ oníṣọ òbòjì yànrànyànràn lójú ajé yànrànyànràn lẹ́yìn ajé gbogbo ara ajé pátá yànrànyànràn ni ah, bẹ́ẹ̀ mi bá ṣúrí ajé mọ́ dáadáa o tí mo ṣiṣẹ́ ajé pàtàkì fún ọ wọ́n jẹ́ ń tàn ó lówó lọ́wọ́ bí ẹlẹ́wìí odò ó wàá fi gbogbo ara rẹ báyìí ó fi ṣètàgé bí iṣẹ́ ṣe fún èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. ẹ dẹ̀ sọ pé tẹ bá ṣe fún mi màá lówó lọ́wọ́ gan torí mo fẹ́ bùgà gidi ni o. Ah, n tí mò ń ṣe fara àta ń jẹ ní ìwà ṣe fún wọ mi ni ò ní jẹ́ ah, wọ́n bí ọba jẹ́ eh, eh, jẹ́ ń tọ́jú rẹ̀ eh, jẹ́ ń tọ́jú àṣírí mu ntọ́ bá ti yá ọ nìkan ọ̀ṣọ́ fẹ́mi kémi sùn ìyá jẹ́ mọ́. kí lẹ mí ìpè tó bá ti yá mo ti ṣe tán kò sí nǹkan tí mo dúró de i'm good to go. kọ́tà ṣé wọ ọmọ wípé ọkùnrin tó bá lówó lọ́wọ́ lóbìnrin mọ́ ń dá tẹ̀lé ni ọwọ́ àfihàn rẹ̀ jìyà kí tẹ́lẹ̀ ń tóbi. Hmm. tó bá ti yá kò ètò ń pẹ́ mọ́. tàtún ni ọ tàtún ni ọ tàtún ni ọ tàtún ni ọ kọ ìbéèrè ìbéèrè ọ̀rẹ́ mi ò tún fọmọ ibo lẹ́nu. ojú ojú. abáyọ tí gbogbo ẹ fi dí tọ́nà òvìlà. ọ̀nà ṣetán láti là báyìí. ìbéèrè. <clears throat> àti gbọ́ ìbéèrè mo ti kọ́. bíọ́lá ṣáńkó ọmọ mi. bẹ́ẹ̀ni makeup. makeup everything ma make ẹ̀ up àtúndì rẹ̀ kó tó bẹ̀rẹ̀ anything. bíọ́lá ìwọ náà mú. ṣúra ah! ọmọ yẹn wà alright mi ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀ bíọ́lá. mo ṣe kéré tó lórí ó lè bí. ee bíọ́lá good kí n tó gbàgbé díẹ̀ tètè kọ́ mu wá stop ẹ jàre máa kọ jù máa kọ mu wá jáde ni ah, mu oṣù ah, ah, mu oṣù kò ṣe mu là ń sọ ni. òun sì nà ń. wọn kò lè jẹ́rù yẹn kò lè jẹ́rù yẹn. mo ti bọ́ mo ti yọ́gùn mẹ́. Fatima. Fatima. Fatima ṣe Fatima àti Biola same size ni wọn. ṣáǹgó ni wọn. dáńkù ara wa ni wọn gbọ́dọ̀ gbá ẹ mú. ah kọ́ <laughs> fatima kọ́ fatima. ẹ star ńkọ́. Ah, ah, ẹ kàn péré mo ṣe star. sọ́ọ̀mù àbò ti débẹ̀ náà nìyẹn náà máa kọ́ sí i. ẹ star hmm. ṣadé ńkọ́. ṣadé àṣé ah, mo ti gbé ṣadé lẹ́ǹkan ni. ṣadé kọ́ ló pè ṣayọ̀ ni orúkọ yẹn jọra wọn ni. kọ́ ṣadé kọ́ ṣadé. ṣadé ṣadé ṣadé ètò ìṣe bàbá yìí mọ̀ mí jù. mo ti mọ̀ ẹ́ jù. tàtú ni náà hmm, hmm, kọ̀yàbọ̀ ìtúkọ̀ yàbọ̀ náà. tó ń gbé ní first pre street. yàbọ̀ ewu rẹ̀ ìtàkùn fi ń kọ gbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan jàkùn kọ̀ kò ló ń kà. kò ṣe ní ló ń kà ó ló ń kà jáde ṣé mo jẹ́ mọ́fì ni. nígbà tí wọ́n rí ti mọ́fì tó ń sọ ti mọ́fì ṣé kí bẹ́ẹ̀ ti já nípa rẹ̀ ni tó bá ka one thousand ó ṣe ń kà lọ ni. ẹ ń bàjẹ́ ń tiẹ̀ náà ń bàjẹ́ ń tiẹ̀. àwọn tó mọ̀ ló mọ̀. kọ̀kọ̀kọ̀kọ̀. ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ o a ṣe bó ti yẹ ká ṣe ó sì di dandan kó rí bó ti yẹ ó rí kó rí dé bàbá nínú gbogbo orúkọ tó ọkọ sí yàyìn pátá èwo lèyí tó wọ́gi léyìí. Eh, eh, ẹ̀wọ̀ ẹ̀mí máa dá mi lóhùn jáde ọ̀rẹ́ mi kan ló kọ wèrè ní bọ̀bọ̀ yẹn òun ló ni mo ṣe ra gbégi lé ń tèmi. àmọ́ o ti bóun náà lájọṣepọ̀ rẹ̀ kò ṣùgbọ́n yẹn kò sí ṣùgbọ́n kankan bẹ́ẹ̀ mu ah, jàǹtìrú ẹlẹ́sẹ̀ ajé rẹ̀ ni ọmọbìnrin tó ń wò yìí gbogbo ara rẹ̀ pátápátá ajé ní í ṣe bí n bá parí iṣẹ́ yìí fún ọ tán bí n bá parí iṣẹ́ yìí fún ọ tán mo ní bí n bá parí iṣẹ́ yìí fún ọ gbogbo olówó àgbáyé pátápátá èyí tó bá lówó jù nù wọn wọ́n sì mọ̀ tọ́ wá wọ́n mọ̀ wá yáwó lọ́dọ̀ rẹ̀ Ah, eh, eh, baba mo gbọ́ yín dáadáa but um, ẹ jẹ́ ká wo option mi èyí tẹ́ mú yẹn ó máa le díẹ̀ ẹ jẹ́ ká mú mi ẹ jẹ́ ká mú mi. ó jẹ́ mọ́ wulẹ̀ wíwó tó horo sẹ́ni ajé olókun sẹ́ni ajé rẹ̀ nu ọmọbìnrin tó ń wò òun òun lọ́rọ̀ ajé rẹ̀ ó rí gbogbo àwọn tó kù pátápátá kòròfò lásán ni wọ́n ọjọ́ kejì ọjà. kòròfò ni bíọ́lá tó wà ń bẹ náà. Hm kòròfò lásán lòun náà ọjọ́ kejì ọjà ìwọ ṣáà ti gbọ́ tèmi kíṣẹ́ ò lè bá a ṣe. kò pọ́síbù sẹ́ ẹ̀. ó pọ̀ kí sọ yóò rẹ̀ á pọ́síbù ọ̀rọ̀ là ń sọ ń pẹ́ yìí náà ṣé o mọ̀ pé tó bá ti sówó kò sí fáàrí ni wo olówó lèmi bá tán mi bó ló ṣì tán o. mo fi yẹn sílẹ̀ jọ fi yẹn lẹ̀ nǹkan tó bá yẹ ló yẹ náà ní nǹkan tó yẹ pé èmi ìwọ àti Sunday tá a jọ ṣe jágà ah, ah, kí wàá gbèrú yẹn sílé ọmọ tí ìwọ àti Sunday bá wá kí mi lé ojú wo ni kí n máa fi wò yín náà ọmọ kò possible jọ. Ah, a lo possible ó possible jẹ́bi láàrin àwọn mẹ́ta dẹ̀ nìyẹn wà àbá mẹ́ta kọ́ la mọ̀ pé àwọn mẹ́ta la ṣe ni adé fi ṣe ń tó dó bá ti dé kò tún rí ta mọ́ àfi ṣe láwo nígbà tó lọ́n tún máa bless àtọ́ lọ́n máa bá a ṣe òun fúnra rẹ̀ ìwọ nìkan ló rò pé bóyá bóun lájọṣepọ̀ kò mọ̀ káwọn méjì tó kú náà ṣe àwọn méjì tó gbádẹ ṣe kíni àṣemẹnu mọ àníjẹgẹ nìkan kan mọ kí ló ń sọ yìí wo ọ̀rẹ́ mi ò jẹ jàrá ẹ jàrá ẹ o má yẹ kí n ti opportunity ẹ kan tó níre o tó bá dẹ ti lọ ó ti lọ nìyẹn o. ó tọ́ ló sọ o wà orí yẹn sọ orí sọ ṣùgbọ́n báwo mo ṣe fẹ́ dé ọ̀dọ̀ ọmọ wa ṣadé débi tí màá sọ pé ọ̀rọ̀ ìfẹ́ àbí kíní kan mi ì mójú tí mo lè fi sọ yẹn o. mi ò lè nítorí bá máa ti gòkè yàn á máa ti sọ kálẹ̀ èmi mọ bí ṣe máa líǹgà ẹ méje pọ̀ tẹ̀lé máa ríra tẹ̀ máa sọ̀rọ̀ wò ó ojú máa ti òun fúnra ara ẹ̀ torí nǹkan ọ̀tí jú ní òun kàn lè fẹ́ ṣe correction yá fẹ́ kí gbogbo ayé mọ̀ pé ẹni tí wọ́n rò pé bóyá bóun lájọṣepọ̀ lágídí òun lòún padà fẹ́ sílé kì í ṣe pé bóun ṣe lágídí nígbà tó lọ́n tún máa wá tiẹ̀ bless ẹ̀ gan-an bàbà òtútù wá ní bàbá ń gbẹ́jọ́ tó bá dẹ̀ lóun ò ní gbà lérò á dẹ̀ jẹ́ kó gbà lélẹ̀ ẹ mama, mo ti ní kẹ́ ẹ dìde ẹ àti ẹ̀yin náà ẹ dìde ẹ dìde àti ẹ dìde ẹ dìde ńlẹ̀ ẹ akọ̀tún fúnra wa ní wàhálà ni ẹni tó pípa láti jẹ́wọ́ kí lọ́lọ́pàá tó ń wá ẹ tó fẹ́ fẹ́yàn ti ó ti yọjú pé mo fẹ́ fẹ́ lágbájá o ẹ tó fẹ́ fẹ́ náà lè ti tún agree pé mo máa fẹ́ kí wàá ní wàhálà tiwa ayé tá a dẹ̀ wá yóò ní kí ẹ tún máa fọmọ lẹ́ni problem tó bá ti mọ́kàn tó fẹ́ fẹ́ wa ṣọ̀rọ̀ mi yé kọ́tẹ́ kan máa ṣe fún mi ni wípé ẹ lọ sílé kẹ lọ rò ó kẹ fún wa ní date tán máa ṣègbéyàwó èmi gan dẹ̀ fún wọn ní total support. ẹ ṣeun sá. yes ma ẹ bọ̀ one condition ni o yà condition yẹn ni wípé mi ò ní allow kíyà jẹ ọmọ mi ìyẹn ló lè fakután ojú mi ìgbà yẹn lè má mọ̀ wípé mo burú gan. bàbá mi á dáa fún mi máa ní fojú sunkún kankan ní. ìyá omi jẹ́ bẹ́ẹ̀ lèmi náà ní bẹ́ẹ̀ náà ṣe wà púpọ̀ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni kíyàwó ẹ̀ wọlé kó bẹ̀rẹ̀ sí bímọ kí n máa gbọ́ ọmọ pọ̀. Ah, ìyá omi jẹ́ ìyá omi jẹ́ ìyá omi jẹ́. dadi ṣe rí ẹni tí ò bá kàwé ló máa fi yà jẹ́ obìnrin oh yes ẹ kò ní mọ bó ṣe máa tọ́jú obìnrin èmi kàwé i'm educated. ẹyin inú mi náà tó fọ́rọ̀ tó sọ yẹn ọlọ́run wà ní fìyà jẹ gbogbo yìí èmi gan rẹ́dí láti fún yín ní total support agbára lọ. ẹ ṣe àdúpẹ́ sáà o. ẹ my baby abúlé gan ní kọ̀ọ̀kan tó fẹ́ sọ. It's okay. Yes, yes, yes, yes baby jọ dúró ná for how long la fẹ́ ṣe lè dà ká máa gbéra wa lọ restaurant all the time a ti wà lórí table ìta ti order oúnjẹ for the past thirty minutes wọn ò tí ì gbé wa ah ó ga o. bọ ìwọ ló fa náà. èmi. yes. lọ́nà wo. má sọ pé ẹ pẹ̀lú wọn ní wọn kẹ́lẹ̀ kó wá bá mi dáná kó wá sílẹ̀ fún mi ọmọ sọ fún mi pé mo ní òòlì wá òòlì wá kí ló yẹ kó ẹ̀ kí n ṣe ṣé tí ìgbà tí mo jẹ ní ṣé tí mo jẹun tán. ṣé ìwọ fúnra rẹ o lè wá sílé wa wá tọrọ mi èwo ni kí n máa wá sílé wá sóúnjẹ fún fún weekend o lè wálé kó wá tọrọ mi ká ṣe permanently kí gbogbo ẹ wà bẹ́ẹ̀ o wá ní kémi ma mi ò lè wá o ọwọ́ ẹ ló wà ò lè sọ pé ọwọ́ mi ló wà. ṣé bí wọ́n lè lè wá sílé yín láti wá dáná kí ni nǹkan tí kò ń jẹ̀bọ́ tó le ara láti wá sọ fáwọn òbí ẹ pé ṣe tó láti fẹ́ ṣùgbọ́n èmi rò mo ṣe fẹ́ máa tọ́jú rẹ̀ kí máa kí kí kí ṣe surprise mo gba àwọn ọ̀rẹ́ mi àtàwọn family mi gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tá a bá fi pamọ́ òun ló máa níyì nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn náà. mi ò gbà má fi mí pamọ́ mi ò dẹ̀ fẹ́ surprise mi ò fẹ́ surprise mo sọ fún ẹ yẹn má fi mí pamọ́ rárá ṣó dẹ̀ evidence nǹkan fún ẹ ṣé gbogbo nǹkan tó rò pé mi ò mọ̀ tó ń ṣẹlẹ̀ yìí mo mọ̀ mo kàn fi pamọ́ ni màá tó sòótọ́ ọ̀rọ̀ bẹ̀ fún ẹ. ní kí ni. mo ń sọ fún ẹ pé mo mọ̀ sẹ́ ìwọ máa wò mí ràn. ó lè mú tí mo ṣe ah, bó ìmọ̀ ṣe ní ìwé ọlọ́tí máa tún máa ní kẹ́ máa lọ ṣe pọ̀. ó ní tètè pé wọ́n sì kọ́ gbóúnjẹ wọn wá torí mímọ̀ kan tó ń ṣe. wọn bó yẹ káwọn ọtí gbóúnjẹ náà wọn. àyàfi tí ẹ bá ṣe mí lóhùn mo gbọ́ dídá ifá mo mọ mímọ̀ ọ̀pẹ̀lẹ̀ mo sì mọ ń tẹ̀wé àtẹ̀gbò lóògùn ah, bíbi bá bọ̀ṣọ̀ ọlẹ̀ bàbá ńlá bàbá kùtà ló jẹ́ gbàṣọ̀ òun wọ̀ àyàfi tóòrùn bá yọ lọ́sàn gangan tí ò padà sí ibùgbé rẹ̀ mọ́ lókù wọmi fọkàn ara rẹ̀ balẹ̀ o ti ní bàbá yìí náà bàbá kan ara. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. ní báyìí ní ìṣe ó wà lọ rè mọ́jọ́ ìgbéyàwó yín ah. bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá ti wá mọ́jọ́ ìgbéyàwó yín bí bá wá ń tí ikú ọjọ́ méje ìwọ tọ èmi wá èmi ò fún ọ lọ́sẹ̀ kan bí n bá ti wá fún ọ lọ́sẹ̀ ìtàn ó bá yàwó rẹ̀ lájọṣepọ̀ bẹ́ẹ̀ bá ti wá lájọṣepọ̀ tán ó ní kó lọ rèé fọṣẹ ọ̀hún wẹ̀ kó fi wẹ̀ lójú rẹ̀ báyìí bó bá ti wá fi wẹ̀ tán kó o tún gbọ́dọ̀ bá lájọṣepọ̀ mọ́ títí ọjọ́ ìgbéyàwó yín ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ bá lájọṣepọ̀ títí ọjọ́ ìgbéyàwó yín bó bá ti wá dalẹ̀ ọjọ́ ìgbéyàwó yín ah! mọ́dé yìí tó kó lọ́bù. ṣe fáyà ẹ. Eh, ló ń bẹ́ẹ̀ dáadáa kó kó lọ́bù dáadáa ah, bó bá ti ṣe léyìí tán gbogbo ń tá fẹ́ o ṣe pátápátá o padà ṣe ìrí eh, owó ire ọlá ire ọmọ ire gbogbo níbi tó fọkàn sí àti ibi tó ọ̀rọ̀ kan wọn kò mọ wá kówó ńláńlá báyìí wọn kò mọ kọlù ọ ni èmi mo wí bẹ́ẹ̀ fún ọ lọrẹ fọkàn ara rẹ ẹ ṣé bàbá. ẹ kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún ẹbí wọ ló ní mi èmi sì mo ní ọ bóun ló ti wá dọ́dọ̀ mi tó gba nǹkan tì lọ́wọ́ mi kọ́dà bá ọba tó fẹ́ mi lẹ́yìn lẹ́yìn tù sí fún ọ ẹ mi mo wí bẹ́ẹ̀ fún ọ lọ ṣe bí mo ti wí hùn ni mo relé. shop for me yes always on you. <laughs> ọmọ bàbá olówó. whatever. Come on, ọmọ bàbá olówó. I to eat pandoya. Wow. Hello, sexy. Sir, what can I do for you? Don't you know your are beautiful? Ẹ ṣé gan. Excuse me. Oh yeah, yeah, shop ah, How dare you touch me? Be ò rí èyí <laughs> ìgbájú fins. ìgbájú tó ní flavour. ìgbájú tó bá gan. ọmọ tèé. àtúnṣe yìí ó ní láti fi wé. kí n fi ìwé kan pa àtúnṣe fún kíni. bó ṣe ń ṣe ń lé wa nìyẹn gbogbo ẹ láti fi protect ara náà ni. protection èmi fi ìpọlọ ló ń protect èèyàn téèyàn bá ti gbàdúrà èèyàn máa wà òkè gbogbo ọṣẹ àti kankan yìí ó wà old school. a máa gbàdúrà àdúrà òdi eléyìí lọ́wọ́ ṣe ti understand ṣe orí bó ṣe wà yẹn sí bí mọ́mí mi ṣe wọ ìgbà tó fẹ́ fẹ́ dáàdì mi nìyẹn. tó fi bí mi tí mo fi rí báyìí ká fi avoid gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dàárín wa rú ọlọ́run àbá dàárín wọn rú. nọmba eh. fún wa ló ṣe. yẹ ọkùnrin àbírú obìnrin àbíyè eh, àárín wa àtọkọ ẹ̀kọ́ lọ kó má dàrú bó ṣe máa ṣí gọ́gọ́ nìyẹn. it's eh. good for anything. èmi ti wẹ tèmi already. lọ́wọ́ ẹ̀ báyìí. lọ́wọ́ ẹ̀ báyìí. ẹ̀ náà. mo bẹ́ẹ̀ máa mú lọ lé ni. wẹ́lálẹ̀ yìí wẹ́lójú mi bá ti wá ń wẹ̀ wá máa ṣàdúrà sí fi ọpẹ́ o ọlọ́run jẹ́ kó lówó lọ́wọ́ o kó má tàwọ́ náà o kó lówó fi tọ́jú ẹ̀ o ẹ̀yọ àdúrà tó máa ṣe sí i ṣé wàá dùn tẹ̀. ara nǹkan tí máa sọ fún mi ìgbà tó mọ nǹkan tó wọn àkókò jáde síta blue láyé ń lò sórí white ń sìn. a ti gbọ́ yín mà anything about that i don't care ọba àmàlọ́rìn jọ̀ǹblú i don't care nǹkan tó wà important ni pé kí reception yẹn kó ṣáà fine kí hall yẹn kí dẹ́kọ̀ tó wà náà yẹn kó ti stand out kọ́ mọ̀ pé mo wá ló ń ṣe nǹkan. Ah, ah, ọ̀rẹ́ mi ṣé o trust mi ni. Ah, mo kò trust ẹ torí ẹ náà mo ṣe gbé fún ẹ káfí. <laughs> kí n tó gbàgbé jọ mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kan. ẹ̀yin ṣé kò lè. ilé ọkọ kò jọ́ mélòó tó fẹ́ lò ṣé òun ní jáde rárá ni. káfí ọtí ti pa yín kú kí ló dé gbogbo yẹn ṣàlàyé kẹ máa mutí mutí wáì èmi ti ṣe bàbá ẹ̀ gbogbo nǹkan mi ti fẹ́ má rí mi lè máa rìn kiri ká máa lọ já sí àmà ń pọ̀ bí màmá pùsùn bí ká mu tí bí báyìí ẹnu gan mo ṣe rẹ̀ ẹ ṣé fẹ́ gbọ́ èmi ò rẹ́dì torí ìnáwó ó kọjọ́ mélòó few days to my wedding màá máa rìn kiri náà mo ṣe. ẹ̀yin tẹ́ máa ń jẹ́ kọ́kùnrin ipò obìnrin lẹ́rú ni tọkùnrin bá fẹ́ ṣe wedding wọ́n sọ pé àwọn fẹ́ ṣe bá chief ṣáà wà ní jáde rárá ni mo fẹ́ ká lọ jẹ ká lọ mu ká lọ ṣe fàájì adéfìyẹn ṣe send off fún un ah, Hey, Kafi, báwo ló ṣe mọ̀ yẹn? Báwo ló ṣe mọ̀? I can go anywhere I want to go to. Kòrídé ò lè stop me o. Ṣùgbọ́n nǹkan tó wà important ni kò jẹ́ ká sọ. Bá ṣe máa plan wedding dáadáa, ta ló fẹ́ ṣe cake? Ẹ ṣé cake square ló máa ṣe security ni? Kí la fẹ́ ṣe? Ẹyin ká sọ. No, èmi fẹ́ ká lọ jẹun ká ṣe fàájì. Anyway, jẹ́ ká jẹ́ ká hide díẹ̀ ní bóyá in two days time wedding kù díẹ̀ náà so in two days time ká lọ tajú díẹ̀ náà ká háire. bí ọ̀sán ní nǹkan tó ń rẹ fún mi. ká ló ló máa ṣe kéèkì ẹ báyìí. Thank you. It's your world,

lọ́nà kó lówó ẹ̀ńgéjì ni ìlọrun ẹ bóyá fẹ́ wá bẹ̀rẹ̀ sí báyìí àwọn adáràn báyìí. jẹ́jọ́ lọ́mọlọ́mọ jókòó ọmọlọ́mọ tó ń pípẹ́ fún gbéyàwó ẹ̀ àwọn alágbèjáde pé ká lọ ṣe fàájì fún pé ó ń lọlé ọkọ ajá lọ ṣe fàájì kan ní akó bàbá o ṣáwa ti ṣayé jẹ báyọ̀ lọ́run. ẹyin tèmi àwa láyé àwa láláyé àwa lè ṣáyé jẹ mẹ́ẹ́n. àwọn wá mo wá ni nà. mo wá wo mo wá ń sọnù she's fine ó ṣe bá mi sọ̀rọ̀ ni ó ti pick call tèmi. kí ló sọ. <laughs> ọkùnrin máa ń ṣe bí oníganjibà ó ní pípẹ́sẹ̀ kan bóun ṣe ń drive lọ lánàá òun ṣáà ń feel dizzy òun ṣáà púù sẹ́gbẹ́ kan òun central lock ó pass out bẹ́ẹ̀ ni ó sùn lọ ni. ọmọ yóò máa wá gbádùn mọ́ o olóhùn má jẹ́ pé òun ló máa pa bàbá ẹ̀ ayọ̀ ti wá dín mú bí olórí burúkú ìgbà tá a dẹ̀ ti rí ǹsẹ̀ jẹ́ ká wọlé lẹ̀ ká lè ṣe fàájì. kí bàbá ẹ̀ gan máa para ọkọ filẹ̀ kọ́ di oṣù ayé. ẹ̀dì ó ní cha ìdí la. ẹ wo lọ́mọ yẹn mo lọ́mọ jẹ́ omi kẹ́ wà láà. ṣé ọ̀rẹ́ tó ní kọ́ ọmọ yẹn wò. ṣé ọ̀rẹ́ tó ní kọ́ ọmọ yẹn wò lọ́mọ jẹ́ wò. ìwọ lọ́wọ́ ìwọ lè jẹ́ ọmọ kí ló ń pẹ́ lẹ́rìn ah, kí ló ṣe ẹ́. jẹ́ kí n rẹ́rìn jẹ́ kí n rẹ́rìn ah, mo ronú life mi ni bí èmi èmi taráyé ti rò pé mi ò lè pàgọ́ mo wá ṣe bẹ́ẹ̀ mo kọ́ ní alárin ní èmi èmi tó ti gbé pé mi ò kí ń ṣe èèyàn mo wá dẹ̀ tán wá kiri wọ́n ti pè mí lálákísà èmi tí wá dẹ̀ tán fún wọn láṣọ ṣé kò tó kí n rẹ́rìn ah, kò lè yí ẹ̀ ṣùgbọ́n pé téèyàn bá ti máa rí i gbogbo nǹkan ló ti ní pátápátá ó ti lówó ó ti lọ́lá ó ti mọ ọyàn ṣé ti gbé gbogbo nǹkan ni ti ní. you are so funny. <laughs> funny kẹ tèmi yé mi. kò yẹ jẹ́ sùn yé lọ́tí. ẹ ó tó kí n sùn mo lè sùn kí n họrùn báyìí <laughs> mo lè sùn kí n họrùn báyìí. um bros. kí ló kún kọ́lé kan náà. Um, Korede Anjorin. transfer ten million naira to free about. <coughs> yeah, wow, um, ten million naira. Oh, good. Um, mo promise ni pay ẹ máa gbádùn máa bá yín ṣe bó ṣe kí n ṣe. kò ní ká gbádùn ẹ dáadáa jẹ́ ká gbádùn iṣẹ́ tí òfin ṣe fún wa you don't need to talk. I <laughs> really lórí contract ilé ten million naira uh, it's about the smallest contract tí ever ṣe okay so Did you get kàtó là i'm done with it. okay fẹ́ bèrè bèrè kan lọ́wọ́ ẹ̀. ìbéèrè òṣìwò lọ tún fẹ́ bí mi nígbà tí mo ti gba check ten million naira that's somehow. uncle mr. oh so sorry. mo fẹ́ mo fẹ́ bèrè bèrè kan lọ́wọ́ ẹ̀ o ti ronú lọ. Ah, I, was I was lost in thought. I'm so sorry, It might be ọmọ tí ta ni ìwọ nílùú iná. <laughs> Um, oh, mistake ńlá lẹ pẹ̀lú question tẹ̀bìrín yẹn honestly um, because mi n ṣọmọ anybody èmi fúnra mi am an entity on my own yes orúkọ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ilé ẹ̀kọ́ kò yí padà kórèdé àjọrìn àjọrìn tèmi àmórí olówó ni mi ò ní láti jọmọ anybody you know nǹkan tí mo mọ̀ ṣe ó dá mi lójú ni yes tó bá jẹ́ pé ẹ fẹ́ máa consider pé bóyá ẹ fẹ́ gbé project ẹ fẹ́ lómi ẹ máa regret that would be the biggest mistake of your life bẹ́ẹ̀ Ah, nítorí pé um, àwọn Yorùbá máa ń sọ pé ìgbà tó bá tó gbà òun ló máa ń jẹ baálẹ̀ gbọ̀ngbọ̀nmi kọ̀ọ̀kan tó bá tó kọ̀ọ̀kan ló máa ń jẹ baálẹ̀ odò èmi ni mo tó ṣiṣẹ́ yìí èmi dẹ̀ lẹ́gbọ́dọ̀ pé fún you have to give it to me ẹ má ṣe mistake yẹn yeah because mi ò ní fẹ́ kẹ́ regret. ó gbádùn yà mo gbádùn tó àìpé mo gbádùn ni òun wá sí ìbàdàn wá síwájú mi kó máa fi òun fẹ́ bá mi sọ̀rọ̀ sọmọ kékeré lóògùn bá sọ̀rọ̀ àbámu bọ́tà lókè mi ni òòrùn ojú òrùkú ìbílẹ̀ mi ni ẹ Duno. dúná o ò ṣàìmú lọ́gbẹ́ o ò tògùrọ̀ lọ́fà o dédé ọ̀pọ̀ gbẹ̀rẹ̀ sókè sọ́fẹ̀ ní òru yìí àmẹ́rí àmẹ́ tó ṣe rí ọkọ̀ fẹ́ gba contract ten just like that láì sí kúlẹ́tẹ̀rẹ̀ láì sẹ́yìn bọ̀ tó bá dúró fẹ́ ara ẹ̀ tẹ́ máa ń jẹjọba lólè ni ara ilẹ̀ máa jẹ ìjọba nípa ìjọba ìjọba dá tẹ́wọ́n lọ bójú máa bá ìjọba jẹ́ ni máa jẹ́ kí ọlọ́pàá arrest báyìí. ẹ ẹ lórí kí ni. wà ló lu sáré ọ̀rọ̀ tó sẹ́yìn pọ̀ I was about apologizing yeah, confidence tí mo ní nínú ara mi pé mo lè ṣiṣẹ́ yẹn ló jẹ́ kí n máa sọ bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ wá pe ọlọ́pàá fèmí ọlọ́pàá ọlọ́pàá kí ni qualification wọn. ok. tẹ bá pe ọlọ́pàá tó bá mọ̀ pé ẹni tó masters degree lẹ̀ ọ́n bá mú qualification of imuyan. kí ni qualification wọn. báwo no you don't have to talk that you don't have to be rude To pé mo fẹ́ mo mọ level mi mẹ. hello. oríire kan ju báyìí náà lọ ṣe yẹn sìn bọ́gà ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kò jáde lọ́fíìsì àwọn yẹn ah, ah. wọ́n ní ọ̀gá kí ló ṣẹlẹ̀ wọ́n láwọn ò ní interest nínú cv mi ah, kí ló ṣe ilẹ̀ ẹ jẹ́ ká help ọmọkùnrin ká tiẹ̀ fún iṣẹ́ náà ọ̀gá wa níwẹ̀ ojú ló máa ń rí ojú bẹ́ẹ̀ ni wọ́n ní pípẹ́ wá sí ìwà ìgbìmọ̀ tó máa ti máa bá wa ṣẹlẹ̀ lẹ́yìn wà lẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á dá sọ̀rọ̀ tí yín yìí sí um, kí n má parọ́ fún yín bí ọ̀gá ṣe rí síbi mi yẹn all feel intimidated àti pé ó ti pọ̀ jù fún iléeṣẹ́ yìí wọ́n mọ̀ pé mo jẹ́ nǹkan tí ò ní gbéraga ìgbéraga tí mi ò níyẹn ló jẹ́ kí n sọ pé anything tó bá fún mi níbí báyìí màá ṣe ṣe ti understand um, so ó yé mi ó yé mi that's fine mo dúpẹ́ lọ́wọ́ yín gan um, thank you very much ẹ ibo wà ní ọ́fíìsì mi. yà ibẹ̀ náà ni ìtọ́ni kì í mú ẹ wá nílé. oh very good uh, níbo ń bẹ̀. Ah, kórìíre jẹ́ kí n explain fún ẹ bí a kò yẹ sori ibi tí wọ́n ní ká gbà ẹ́ sí leléyìí o kò lè máa bá wa gbá bíbá ẹ̀ kó máa clean everywhere èyí tó wá important jù ni àwọn oúnjẹ tí wọ́n máa ń jẹnu lé yẹn tó bá jẹ́ kù wàá bá wa kó àwọn àwo yẹn wàá dẹ̀ tied everywhere up sori gbogbo bí mo ṣe ń bẹ ọ̀gá tí mo ń bá wọn sọ̀rọ̀ yẹn mi ò ṣe torí ọlọ́run o yeah get this right to your score mo ń ṣe léyìí nítorí commission ti tèmi ti máa gbà ni the first and the second salary tó bá gbà èmi ni mo ní o because nǹkan táwa fi ń jẹun nìyẹn so tó bá dẹ̀ ti ṣe tó bẹ́ẹ̀ ṣé dustbin wo bẹ́ẹ̀ ìwọ ṣáàgbé. ẹ ah shut up now Daniel, who are you pẹ̀lú bí mo ṣe múra yìí èmi kì í máa gbálẹ̀ ah nǹkan ṣe yín ní company yìí tẹ bá ti lose mi ẹ lè ríyàn tó dámọ ní company yìí ah èmi with my masters that is bullshit ìwọ kan tó ń sọ̀rọ̀ pọ̀ tó mi mẹ́n ọ̀gá yín kò tó mi mẹ́n i've got masters tọkọ sọ jágẹjàgẹ jáde lẹ́nu foolish people and ridicule dáàdi yìí kò ṣe mi look at the way you dress o múra dáadáa ṣe o tún sọ o tún sọ rádaràdá lẹ́nu ẹ lè ẹ ẹ lè gbà ẹ tó bẹ́tà mọ́ bullshit bullshit. ó jẹ́ mú application ẹ̀ wá kí n lè gbà ẹ síṣẹ́. ẹ wo òrìṣà ìgbín ò gbọ́dọ̀ tẹnubọyọ ìkòtò dúdú mọ báwọn mú jẹun nínú gbọ rárá ìrì wọn wọ wìmọ báwọn fi bomi mu nínú igbó alájàlẹ̀ èmi sì ni mo mọjú abẹ́kú lọ́wọ́ ajífarí inú igbó ajíbẹ́dán àtàǹpàkò àgbègbè ni wọ́n rán ìní wọ́n fi kóńlà kọ̀ọ̀kan ṣe mí lójú nínú igbó afúnni ni wọ́n jẹ ẹ kí ni òṣìṣẹ́ oògùn owó tèmi ṣe fún ọ àbí ọba ṣiṣẹ́ irọ́ pátá gbáà ni. bàbá ẹ wo ẹfìyẹn lẹ kó work man gbogbo ibi tí mo wáṣẹ lọ bí ọ̀nà méje iṣẹ́ ìgbìmọ̀ fi lọ mí nà with my level status mi tí mo ní masters wọ́n máa wọ́n fi bóyá àwọn branch manager job àwọn sales rep i mean it's it's kò work ṣá kò work ó dẹ̀ wà annoying gan torí mo ti believe in you gidi gan. bàbá rí bẹ́ẹ̀ mo wà àlàáfíà rẹ wá ẹ gbà. tó ìbà àwòfín lọmọdé wo jíde ayé àwòfín làwọn àgbààgbà ń wòrán ọ̀ṣọ́gbọ̀ngàn mẹ́jà ńlá bá ṣọ àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan bá ṣọ àrílẹ̀ odò ẹ lárọ̀ wá ẹ lárọ̀ wá ẹ lárọ̀ wá bàbá ń bẹ lóko kó lé o bàbá ń bẹ lódò kó bọ̀ bàbá lànà térété tolúfẹ̀ bọ̀ súré tètè kọ́ wá jẹ́ mi ní òun tèmi ẹ ebo orí bí ọ̀rọ̀ gbé tí wọ́n wá àbíkú tiẹ̀ wá fẹ́ mọ́ ọ̀ṣọ́ lọ́ọ̀gbìn kìnnìkìnnì. ní kẹ́ ẹ mọ̀ ṣe pátápátá gbogbo ẹ̀ lẹ́ ṣiṣẹ́. bàbá mi ò kí ń ṣọmọdé náà mi ṣáà kí ń ṣàròbó mo dẹ̀ mọ bí mo ṣe ń wá owó ìtó gbogbo òfin yín pátápátá ni mo pamọ́ náà. ọ̀dà ọ̀dà bó bá jẹ́ pé mo gbúrọ̀ bẹ́ẹ̀nu mi bá ṣe ìrún mo fẹ́ kó orí lé bí mo ti wí a ní ó lọ́wọ́ ìyàwó rẹ̀ dáadáa ní kí ni tó ṣẹlẹ̀ kó tó dọ̀dọ̀ gbéyàwó yìí. ìyàwó mi. bẹ́ẹ̀ ni rẹ́lẹ́kọ̀ọ́ mi lè rè. òótọ́ ni kò sí rọ́ńbẹ́. few days to our wedding bí àwọn àgbà kú bí ọjọ́ díẹ̀ àwọn ọ̀rẹ́ mi wá gbé mi lọ jáde pé ká ṣe fàájì kó fi ṣe send forth fún mi bàtà mo drinks tó tà lọ èmi inú mọ́tò mi mo ń lọ báwo boys. Stephen ṣe kọ́nà mi nìyẹn àwọn afipá gbé mi lọ bá Stephen. ṣòye bèbí owó bíbá ìfarabalẹ̀ ìfarabalẹ̀ sórí ibi tó wà yìí ti wà lórí Hamas ni Gaza ni wọ́n ọmọ Israẹli lè mi ogun tá a máa jà á sì ní ogun yẹn ṣòye wàá wá máa bọ́ gbogbo nǹkan tó wọ̀ báyìí wàá máa bọ́ gently ni lẹ́sọ̀ọ́sọ ló máa fi bọ́ because èmi tẹ́mi bá fẹ́ ṣe kiri mi ò máa ń láì kí nǹkan kan wà lára obìnrin. ẹjọ́ sa ẹjọ́. àbọ̀ hẹ́mìngẹ́ lórí wíìgì tó lò a ṣáà máa bọ́ gbogbo ẹ̀. bọ̀bọ̀ tí wọ́n ń pọ́nlé ó kéré sẹ́mi. mo gùdù gan màá gbá sẹ́mùtì báyìí màá gbá sẹ́mùtì báyìí màá gbá sẹ́mùtì sókè màá gbá sẹ́mùtì sálẹ̀ màá máa lọ díẹ̀ díẹ̀ sẹ́mùtì báyìí díẹ̀ díẹ̀ tó yẹ pé kò sí nǹkan tó máa ṣe é ó gbọ́ mi ó yẹ máa bọ́. bẹ̀rẹ̀ láti oye ẹ̀rìn gẹ lórí ìwé tó bá lo wíìkì gan gbogbo. àti gbogbo ẹ̀ náà wí bọ̀ tọ́ gbogbo ẹ̀. jẹ́ kí n máa fún wa kò sí wàhálà. Ah! ṣé ìjọsà mo ti ṣe. ṣé kíá ṣé kíá kò sí wàhálà. Ah! kí ni ṣẹ́kùn ló ń bẹ̀ lẹ́rù. ikùn lórí ò tí ì rí ti bí. Ah! Ah! máa bọ̀. tí ni wọ́n fi bá bàbí lájọṣepọ̀. yìí. tó sọ fún mi. Kòrèdé please I beg you ìṣòro ẹ̀kọ́ ló fi ṣe é ti jú ní mi ìmọ̀ ẹni tí màá fi sọ fún ẹ àbí sọ fún àwọn ọ̀rẹ́ mi it was few days to our wedding ìrìn ìmọ̀ mi ti máa sún ọ́ Kòrèdé. ìkà ni ẹ ìkà ni ṣe fún mi ìkà ṣe fún mi ah! mo dáràn ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀. please. torí ọlọ torí ọlọ ọ̀tá tí ti bọ̀ mọ̀ ṣe ilé ayé ní gbé bọ́ ọba ṣe tó lòdì ọ̀run márùn lóògùn ẹrù bàbá àlùbárù ọ̀run ọ̀pọ̀ èmi kìíní yìí mo wí bẹ́ẹ̀ ẹbí mo wí fún yín mo kìlọ̀ fún ọ dáadáa. sọ bẹ́ẹ̀. mo ní ọmọ ṣe òṣè o ti wá ṣe ní ìṣe ọ̀dà àpọ̀mọ́ lọ́wọ́. èmi kọ́ ọ bàbá èmi kọ́ ọ. ṣòro ọmọkùnrin tó bá yàwó ẹ̀ lájọṣepọ̀ ó ti kú gbogbo orílẹ̀ ayé rẹ̀ lọ pátápátá. táì kó dá padà kó o dá padà kó ń ṣe tiẹ̀ kó tí o bá kí n ṣe tèèyàn tó máa fi agídí gbà àbí tèèyàn fi ọkọ̀jú àgbà ó lè lọ́pọ̀ yẹn kó dá padà ó lè ní ẹ bá ń gbà kọ́ mi lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀nà tí ó fi dá padà ọ̀nà òun ló burú jáì ó sì le. ibi tó bá le náà là ń bọ́ ọmọkùnrin bàbá máa ṣe é. ó ṣe é. má ṣe é. bá a bá lè rí ẹ̀jẹ̀ ọmọkùnrin kódà kó mọ̀ ju èrò lọ ìwọ ṣáà ti fi òwú òtútù àyè fi kó wa bọ́ bá ti mú lọ́dọ̀ dáyé tó kú dáyé. ìjẹ́ fún máa gba ìjẹ́ lẹ́yìn tó lè sí kótó máa ṣẹlẹ̀ máa gba ìjẹ́. asante tó bá tíṣọ́ láti mẹ́kẹ́ ní fọ́ọ̀lì mú fún bẹ́ẹ̀ máa fi bọ̀ fún ẹsẹ̀. ẹ sọ wẹ́rẹ̀. ọfisa mú mi yóò mi mọ̀ kọ́ mi ma bàbá mi bẹ̀ mi bẹ̀ jẹ́ mi yóò mú mi ọ̀hún ni kọ́ni sẹ́yìn ṣé ṣe bá yọ̀ mú mi ọ̀hún ni kọ́ni sẹ́yìn yóò mú mi. ṣé o ti ṣe gbáàdì jẹ́wọ́ ibi táwọn bàbá sàlẹ̀ yín wà àtàwọn yòókù ẹ̀ mi ò lè parọ́ fún yín ẹ ti nà mí gidi gan mi ò láwọn bàbá àṣàlẹ̀ kankan but at this point um, uh, being a gentleman and educated person mo ṣetán láti ẹ jẹ́wọ́. very good o ti ṣetán láti jẹ́ òbí táwọn bàbá àṣàlẹ̀ wà. máa sọ fún mi. ok ok mú wa bá mi lọ́wọ́ sọ. stand up. máa jẹ́wọ́ báyìí. ṣàfarabalẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ torí ti dé ojú ẹ̀ báyìí sórí <laughs> mo love o ìfẹ́ tán ni mo rí sẹ́ ìfẹ́ orí ahọ́n ni mo ní sí ẹ. ẹ ṣáà jẹ́ kó explain. jẹ́ kí kí mi fúnra mi mọ̀ kọ́kọ́ mi ti clear tó bá ń gbọ́ ikú ń bọ̀ mọ́ èèyàn ọmọ òfúra èmi gangan ni ikú yẹn ẹ jẹ́ kí n mú láti ibi ìta ti ọ̀rọ̀ rèpù ṣe rèpù yẹn ṣe àwọn mẹ́ta la rèpù yẹn. Mm. àwa mẹ́ta ni bọ́tẹ́ mi nìkan lórí èmi nìkan tójú ẹ̀ nìkan lórí ṣé o ti understand ṣe ṣe yí lẹ́yìn eré bẹ́ẹ̀ my quest for money mo wá lọ sọ́dọ̀ babaláwo kan wọ́n ní kí n kọ́rúkọ gbogbo àwọn tí mo ti bá lájọṣepọ̀ orúkọ ẹ̀ wà ń bẹ̀ bí mo dẹ̀ ṣe gbọ́dọ̀ bàbá wọ́n sọ pé ara ẹ̀ ni ajé mi wà so àfi ká wá bí mo ṣe máa fẹ́ ẹ̀ tipátipá. Ah! kò tí ì sọ tán ṣe ìfẹ́jọ́ kó fẹ́. mo ṣáà ṣe gbogbo ọgbọ́n ni mo dá mo make sure pé ó fall in love pẹ̀lú mi ìgbà tó wá fall in love pẹ̀lú mi eh, tá à ń prepare marriage wa ẹni bàbá wa fún mi ní ọṣẹ kan pé kí n fún ẹ kó ṣe protection ìrọ̀ ni mo pa. Ah! ó ní ṣe oríire. bí wọ́n ti ẹ̀ máa ti ṣègbè fún mi ẹ ṣáà jẹ́ kí n jẹ́wọ́ kẹ́lẹ́ kórìkálùkù ṣáà ti ẹ̀ máa lọ kí n lè free ọṣẹ yẹn mo fẹ́ fi kó gbogbo ara ẹ̀ ní bẹ́ẹ̀ni kò ṣe pé wọ́n ní kankan mọ́ wọ́n náà máa ní nǹkan àjọṣe ẹ̀ bẹ́ẹ̀ fifty fifty. wo ibi tó bá kú sí ló yìí ọlọ́run ni mo sọ bẹ́ẹ̀ ibi tó bá kú sí ni. but unfortunately um, eh, kò yẹ kẹ́ni kankan súnmọ́ ẹ̀ títí dàlẹ́ ọjọ́ wedding. ìdí ọ̀tọ̀ lórí gbogbo stable tó rí bẹ́ẹ̀ òun ni ó wà unfortunately ó kú òun yẹn lọ wọ́n tún sáré padà lọ sọ́dọ̀ bàbá. bàbá wa sọ fún mi pé the only solution nìkan ṣáà ti mú blood Stephen díẹ̀ wá àwọn á fi ṣe solution fún blood Stephen ni mo wá lọ mi mọ̀ kó lè ní Stephen bẹ́ẹ̀ kó mi pọ̀ mọ́ ó lè nìyẹn mi ò jalè wò. mo fẹ́ nǹkan kọjú láyé mo fẹ́ mú owó. ó lè yẹ gángan ni ẹ ó lè yẹ gángan ni òde ní bọ́ọ̀nù ẹ. kí ló kí ló máa ṣẹlẹ̀ sọmọ tèmi sìn. kò tó máa ṣẹlẹ̀ kò ní mo tẹ̀ ní fẹ́ o ò lè fẹ́ o ò lè fẹ́ mọ́ nígbà ló ṣe bàjẹ́ tí bàjẹ́ inú mi dùn mí pé ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ẹ̀gbọ́n gbogbo confession ẹ̀ ti made ní ìsìn ṣẹlẹ̀ case tiẹ̀ another case entirely ni ẹ ṣáà sọ fún wọn sáré kó take care sí. Kóredé kí ni mo ṣe fún ẹ kí lè ṣe rí dẹ́ẹ̀dẹ́ mistake gbà. ah ó mi padà báwo ṣé bí nǹkan tẹ sọ fún mi ni pé tí bá ti jẹ́wọ́ pé ẹ máa free. ẹ gbọ́dọ̀ filẹ o. o ní. Ah, dáàdi ẹ má jẹ fún ẹ má jẹ fún padà wá. ẹ mú lọ ẹ mú lọ. tí lọ́mọ wálé máa